فإن أصدق الحديث كلام الله وأحسن الهدى حج محمد صلى الله عليه وآله وسلم وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في اللهم لا علم لنا إلا ما علمتنا اللهم ربنا زدنا علما اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اهلا وسهلا بكم مره اخرى ومجددا الى هذا اللقاء الحديث الحادي والعشرون هو مما رواه الامام مسلم عن ابي عمرو وقيل أبي عمرة سفيان بن عبد الله رضي الله عنه وأنا قلت يا رسول الله قل للإسلام قولا لا أسأل عنه أحدا غيره قال قل آمنت بالله ثم استقم القدوة الله بين محمد يوم يوانا gbogbo ìgbàlẹ̀ kí wọ́n tọ́ àjẹ́gbọ́n lọ́dọ̀ wọn kí n tọ́ máa ní alẹ́ òpé ìgbàlẹ̀ máa ṣàǹfààní àti òní jẹ́ kí ẹ jọra ẹ̀ lójú ìgbàlẹ̀ máa ṣàǹfààní onírúurú tọ́lọ́ ń ṣe fáwọn ànẹ́bì الصحابة ìyẹn lè ní máa tó pọ̀ ṣùgbọ́n kò ní ṣàǹfààní pẹ̀lú orí tí ṣe ìbọ́ọ̀lù láàrin ọ̀pọ̀ ìrìn onímọ̀ táwọn ṣayàfíìnù náà ní wọ́n lọ kọ́dẹ̀ àìlúmẹ́sì jìnnà ìdáhùn ìdámọ́ṣùgbọ́rùn àwọn èyí ṣùgbọ́n àti ọ̀pọ̀ àwọn ọwọ̀ náà onímọ̀ ìrìnṣẹ́ wọn náà nígbà ń pè ní máa ń tó tọ́ èyí gbé ọmọ kọ̀ọ̀rọ̀ nìka ebe ìmọ̀ ní tó ẹ pé bá pè yóò jẹ o nígbà táwọn èèyàn bá ní yàtọ̀ sí pé ń tó wà ka. tíra kan báyìí látòkè ìbílẹ̀ ara ìmọ̀kọ́ ẹ̀ ìmọ̀lẹ̀ ìtẹ́kọ̀ ọmọ tó ń gbé káàkiri irú mẹ́rí ọwá lè ṣe aláǹfààní inú tí máa jẹ́ kí ìmá ṣe yàn láǹfààní wọ́n láàánú ọlọ́ọ̀pàá lọ́dàpẹ̀ kí máa ṣe wọ́n láǹfààní ṣùgbọ́n màá rẹ̀ ṣe láǹfààní بكنا بلعام ابن باعورا بلعام ابن باعورا أنما ابن جاموسى وما يشهل قال اني قد أكذبك الذي أتيناه آياتنا فانسلخ منها فأتبع الشيطان فكان من الغاوين wíwá tọ́lọ́ ń fẹ́ júwe rẹ̀ ọlọ́run la fún ní àmì wa ẹ̀ṣẹ́ àmì ọlọ́run ṣùgbọ́n ìmọ̀ ẹ̀ padà gẹ́gẹ́ bí bó ṣe rí fún ìmọ̀ àwọn alùpùpù àwọn wọ́n gbé ìmọ̀rù tí wọ́n máa táwọn gbọ́rọ̀ omi tọ̀rọ̀ ọ́dá fún mọ́ lẹ́yà kàmásálí ìmọ̀ àrí yàrá àwọn obìnrin tí wọ́n máa ń wọ mínísíkẹ̀tì wọ́n lè ka tẹ̀síìrì ìbùn kẹ̀síìrì lórí láti ìbẹ̀rẹ̀ ní òkun yọ́wà máa yà lẹ́nu pé sáàlẹ̀ ìmọ̀ tó lọ wà ìdí táà ṣe lè pè ní mà ní pé láyán sọ́rọ̀ mọ̀ ẹ̀lú nígbà tábà bá jẹ́ oní mímọ̀ fáẹ́kò náà ní tó ṣe ìrìnà kò sáǹfà nígbẹ̀ ọlọ́ni tẹ́ ẹ bá rí ibi tí wọ́n ti ń ya pọ̀ òun ẹ má jókòó tì ẹ má rìn súnmọ́ ẹni tó wá há Kùránì àwa bá ń bi tí kódà kò bá wọn ìmọ̀ tó mọ̀ òṣè láwọn. ترون أن ولقد نزل عليك وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستحيون فلا تفعلوا ibi tó ti wá bá àwa wí òun níbi táà náà ti yapọ̀ ọlọ́run wa láti ilé ìtura ẹ ní tó fi dá kí ẹ máa sọ pé ọ̀rọ̀bì ti fi nàí ìmọ̀ gágá ó so mọ́ ìmàmàdájú àyàn pọ̀ ní ayé tí wọ́n ti lọ wọ́n sọ fún wa ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ipá àwọn kan wà sọ pé yìí ò gbọ́dọ̀ bá ájú tí wọ́n kan bá jiná níbi ìmọ̀ fún ara rẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ ọmọ pé eléyìí ìrọ̀ nípa ó sì lè bá ájú kéwú ojú ẹ lọ èbó ojú ẹ lọ làákàyè ojú ẹ lọ kò sọ́nà tó fẹ́ gbà ojú ẹ̀ náà ṣùgbọ́n wà máa mà látara àwọn ọlọ́pẹ́ ìsọkúsọ kódà ń pò ẹlòmíì ó lè mọ́ mọ̀rọ̀ sọ̀tọ̀ ṣùgbọ́n pò rẹ̀ wọn àbí yóò wọlé súnmọ́ ìmọ̀ tí máa ń ṣèyàn láǹfààní làdábì tọrọ pé wà Allahumma inni as'aluka ilman nafi'an yọ́tọ̀ bá ti ń tọrọ ìmọ̀ ń sọ fẹ́ ìmọ̀ tí ó لو ينفعني تي مال الشفع ونتين راكي مالهم يا قصورية تسليني ليه يبقى يا رابطو يجب عديث أبو هريرة طلبني إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث فذكر من هذه هذه النقاط الثلاثة قال وعلم ọ̀rọ̀ ìlú yùtàfà rí anábí tí ẹ̀bá ti kú gbogbo ní ọmọ ti bá láádá lọ́dọ̀ ọlọ́run tó gbé láàtọ́lá wọlá tọ́lá wọlá sílẹ̀ tó rọ́ṣìn wọlá kẹrọ àti kọ̀án wọlá jílsa òjòló sí mẹjáàlì sí zikir wọ́n máa ذلك من أعمال أو من الأعمال الصالحة التي بها تتقرب إلى الله سبحانه سبحان ديني تهم بطبوه gbogbo iṣẹ́ tó bá tàn yóò kú mẹ́ta àti ó ṣe láǹfààní ilmun yóò dábàá ìmà tí èèyàn mà tí èèyàn fi ń ṣàǹfààní àṣẹbá ìṣẹ̀lá nínú tí máa jẹ́ kí ìmà ṣàǹfààní alákọ̀ọ́dà àkọ́dà rúkọ̀ ìyá ọ̀pọ̀ gbogbo àìsàn ìgbà ẹ̀kẹ́jì oní al-istiqamatu ala al-ilm عند الطلب وعند انتفاعي بهذا العلم kéèyàn tí ó ti sin nígbà téèyàn ń wá mọ̀ ẹ̀ àtìgbà téèyàn bá fẹ́ ṣàǹfààní látara tó mọ̀ eléyìí ni eléyìí ọmọ abẹ nínú tá fẹ́ sọ lẹ́nu حديث جاء ذلك إمام مسلم لقاء وأنا بالا أبو عمر سباني أبو عمر أنا ميجي رقاني سفيان ابن عبد الله قال ما شاء الله يا مسلم وني قلت إني جاني وصفاء نبي يا رسول الله إلى نبي صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيره وَالْكَلِمَةِ الْإِسْلَامِ ọ̀rọ̀ kan gbólóhùn kan tí ìlú di ẹrù ní lẹ́yìn nàìjíríà kó lè fi وفيه حرص الصحابة لطلبهم بما ينفعهم إليه في جواب شيخ ابن عثيمين الشرعي ọlọ́run sọ̀hábà ọmọ ń bèèrè tí ma ń ṣe wọ́n láǹfààní. náà tẹ́yẹ̀ bá rí bí tí ó bá ṣe ẹ̀ láǹfààní àbí ní ìṣẹ̀rí àdìsá ọ̀rọ̀ àlàmà yẹ̀sọ̀ ọ̀sẹ̀. ibi tí èèyàn bá ti rí pé tí ó ṣe ẹ̀ láǹfààní wọn kí èèyàn wá rí ibi tí wàá ti béèrè èmi ń tijú níjẹ̀ ẹ̀jọ́ lásán wọn tijú ẹni pé káwọn agbé kéèyàn tijú nǹkan dáadé kódà bí lẹ́nu ìmà àtàyàwó ṣọ́ọ̀bátún ìṣọ́ àti ìmà nígbòkè àtàyàwó nínà ìmà nínú ìròyìn ọlọ́ọ̀ ní pọ́ bá tí máa tijú ní ìnàlá àyè yòṣèbù àyà ọlọ́ọ̀ bá ọba kí ló dé tí ìní ti jú mímọ̀ yẹ sẹ́yìn ọmọ bíbú ẹjọ́ ẹgbọ́lọ́wọ́n bá láti jú ẹ irú ròyìn yìí kásárí yà síbẹ̀ àwọn àròyìn àárídọ̀ náà kí wọ́n gbọ́ ẹ̀rẹ́ sí mi màá rántí gẹ́gẹ́ bí nasullaha fanadiya nasullaha ọlọ́run ọba ni wọ́n gbà pé òun sì fi wọ́n lẹ̀ ọlọ́run yìí gbà pé òun fanisiyan bima'na tark nisiyan bima'na tark káwọn oní ọmọ yìí kí ó padà sí máa wà kankan láàrin àgbékè ìbẹ́ẹ̀ lẹ́sọ pé أعقاد بدون تأويل ولا تعطيل ولا تكييف مروها كما كان اكابو شوا نسيان من لغوا نسي بمعنى ترك ترك ترك يترك سنة الله فنسيه كلمة كان قولي بيت ومولاه kẹ́lí mẹ́rin ọ̀kan ó lè gbé gínú ó lè gbé tù gẹ́gẹ́ wẹ́ pé ọ̀rọ̀ ẹyọ kan náà ìtumọ̀ kan náà kẹ́lí mọ̀ fi mẹ́wàá àbọ̀nà ẹ̀ nítumẹ̀ ẹ̀rọ pé ọ̀rọ̀ ẹyọ kan náà ìtumọ̀ fi mẹ́ta mẹ́rin lẹ́yìn fájárọ̀ kí ìtumọ̀ fájárọ̀ sai wanda ke láàrọ̀ fàjárọ̀ ìyẹn lè sọ pé ọmọlẹ̀ ìyẹn sọ pé ó ya kò kí ìyẹn sì lè sọ pé kí ni ó bẹ́ jáde gẹ́gẹ́ bí mọ̀tọ́ wá ẹ̀yìn fàjà bí ó ti wá mọ̀ túmẹ̀ síyák lè ha àti kí ni ó síyák tí ẹ̀ bá mú tó fẹ́ túmẹ̀ ní ìsìn ó dànù lárúbáwá ibi tí kí ó jinlẹ̀ dé sábàkọ záhàbà ó gbọ́dọ̀ owó tó wà bẹ́ẹ̀ tó tú ṣe záhàbù náà ń sọ ni títí kí ni o ti gold àbí azáhàbù kejì ti ẹ̀kọ́ olíyù rìjáàlì azáhàbù olíyù nìsáì olíyù rìjáàlì aládà olíyù nìsáì azáhàbù

àìjẹ́ bẹ́ẹ̀ èyí ó máa lọ́nà ọba sùn ká kí kò sọ. Àfáwọ̀ Arch, àbáwọ̀ dàtọ̀tọ̀ Ibrahim ibn al-Ash'a, tànáfẹ̀lẹ̀ مصاب من بعيد من هو إبراهيم بن الأشهر بارك الله فيك الزهري من بوا أولا من بوا لا تدعوا فعبد الله هذا يقال له له ويقال أولاد الله ليس اللحن من يخطي في غفور رحمه لكن اللحن من ينسب إلى الله وفي من ينسب إلى الله ما لم يقله ẹni tó ṣe mistéèkì tó ní Allah Ghafurur Rahim níbi tọ́lọ̀ ní àzízùn Ghafur ó ní mistéèkì ní ṣùgbọ́n mistéèkì tọ́lọ̀ ó tètè fojú kó lórúkọ òkú rà sí i amàlàhà ẹ wá ní mistéèkì tó ẹgbẹ́ yẹn lè gba ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ àtúntì bàbá ìlànà ọ̀hìn àlẹ́ ní ọkùnrin kéèyàn pé tí ọlọ́run jẹ́ ọ̀tọ̀ nítorí ẹ̀ tí àpòá kẹrìmá òfìlmáàn bọ́lọ̀ ń bá ti tọ́ mòrò wà kámá òrì ìtọ́gàkù ni pé nínú àtàwà bí mọ́ Qur'an ayà sí délé ìlú ká máa bá sí nínú àtàwà bí mọ́ Qur'an tẹ̀síl Qur'an tẹ̀síl Qur'an وأفعاله وإقراره وما إلى ذلك حتى وبالصفات ينتم قرآن بالقرآن ينتم الحديث أكيد أقوال الصحابة ألا جاري أولكينيو بتعذيب العرب يعني بالعربية إن كان هو بابه بس لا ضوء لا يمكن واجبه kí ẹ sọ pé kọ́ọ̀là wọ́n sọ pé ẹjọ́ kí tó túnmọ̀ kọ́ọ̀là mo fẹ́ rí àdíjì tó túnmọ̀ kọ́ọ̀là àbá àti wàhálà kọ́ọ̀là ọkọ́ọ̀là lẹ́bí ìdàwó ìlú mìíràn kìtà àti máa lẹ́bí ìdàwó ìlú mìíràn kìtà ibi àti túnmẹ̀ àti kábèrè الذي عنده علم من الكتاب تامر بها ما ṣùgbọ́n nínú àwọn ẹ̀ntọ́nà fún ní mímọ̀ nínú àwọn dání o alẹ́bí yẹn ìsùnmọ̀sù lọ bá dá ní èèyàn ní kéta ìjẹ̀lú tọ́rọ ìjẹ̀lú ló kọ́kọ́ sọ̀rọ̀ lọ́wájú nígbàtà ìjẹ̀lú ló kọ́kọ́ sọ díẹ̀ kí ló ń sọ ana àti ìjàbí ní kọ́pílá àǹtàkù mọ̀mí mọ̀kọ́ ṣùgbọ́n gbà tọ́lọ̀ fẹ́ sọ amàlẹ́bì níbẹ̀ yẹn ohun tó túnmẹ̀ kó ọpọ̀ rẹ̀ mọ́ lọ́lọ́ tó bá lùjà ló ń sọ̀rọ̀ ògbó àwọn àbáṣẹ́ sí ní pátá wọn ní gẹ́gẹ́ bí àwọn sọ́hábà tó bá rẹ̀ tó onígbèjìdò èèyàn ní àti àǹfààní gbàgbẹ́ bóyá lọ́kàn rẹ̀ lájọ tó wọ́n ti ń gbà pé òkè mùsùlùmí àárín àwọn àlùjẹ̀nú alákọ̀ọ́kọ́ èyí tó ń sọ pé wọ́n gbé wáhùn àlùjẹ̀nú lòdó bẹ́ẹ̀ lòdó ṣùgbẹ́ yìí tó wá nígbẹ́ àá jírí gbogbo ilé èmi ó gbé e wá kọbílà ayyàrùdádà ilé igá òwúwa ìsáàrùn muslim alimun min ulamai bani isra'ila min qawmi bani sulaiman alẹ́dìyàn ò lè túmẹ̀ wàhálà òun tó bá jẹ́ túmẹ̀ lọ́nà tí ó kọ̀rẹ́ ẹni ńlá ti nídìí àtàrà ṣùgbọ́n kọ́ọ̀là tó wà ń bẹ́ tọ́bọ̀ rẹ̀ rẹ̀ túnmọ̀ ẹ̀ àpapà kọ́ọ̀là náà ni kọ́ọ̀là ń jẹ́ àádá tàṣájú ìlà kèfíyà àdótó àìndẹ̀lẹ̀ àrùn tẹ̀sẹ̀ kọ́ọ̀lù kọ́ọ̀lù تفسير القرآن بأثار الرسول يعني الحديث وتفسير القرآن بأقوال الصحابة وبايش؟ باللغة العربية. عندنا بيتي nínú ọkọ̀ láàrin bọ́lọ̀ọ̀bà láti mú fi kọ́ láti wé nínú ẹ̀ náà ni pé wọ́n alẹ́ kọ́rìyà alẹ́ ìkúnná lárúbáwá láti wé kò sí ṣe mọ̀já káàbà fún òmìnira lọ́lẹ́ ọ̀rọ̀ ìkọ́ ṣùgbọ́n tó sún mi débẹ̀ wọn lọ́rọ̀ nípa ìmáṣẹ́ aláǹfà wọ́n sọ pé násùlùmọ́ ha lánàá sí ìyàmú ìbọ́lọ́ ọba Allah ó tààrọ́ ká àwọn ìtumọ̀ ní ìwòrò gẹ́gẹ́ pé àwọn sífà kan wà nínú àwọn òròyìn ọlọ́ bọ́ ọba ti ṣe sí ìlú àṣegbà response wọ́n ní ìròyìn ìlú ayé àgbàrá òyìnbọ̀kọ́dẹ́ fáánù lọ́nà ìrìnkọ́bílú fáánù wọ̀lọ́kàrú wọ̀lọ́kàrú wọ́n sọ ọ́ tó lè bá àdíwá tó kò wá lọ́kàn yìí èèyàn ò gbọ́dọ̀ pé ọlọ́run ní ah, ẹgbẹ́ àwọn aṣọ rẹ̀ pé ah, ọlọ́run bá alimájíìr kò tún wá fẹ́ gbọ́dọ̀ ní abdulmájíìr ìròyìn tọ́lọ̀ máa ń lò ní àwọn àṣẹ sí tó bá fìdẹ̀ tó bá ṣàbòsí so àwọn ọdún àwọn àròyìn báyìí a máa wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan látara gúrúfẹ́ mi ní ìṣẹ́ so lẹ́sùn lọ́nà sálẹ̀ irú ẹ̀ náà lè bá a kà ní ọ̀sẹ̀ tó ṣíwájú pé ànábì sallallahu alaihi wasallam tó Abdullahi ibn Abbas lè yá bọ́lá nínú ìwà àti ìfẹ̀sẹ̀lẹ̀ máa ń ìfọ̀bìláhà kùtọ́ wà fún ìsọfún ajé náà pé tọ́ ọba tí ń ṣe ọlọ́run ẹ̀ pàtó wọ́n ti mú wá nínú àǹfààní tó tún bá ń tà ń pẹ̀lú pé ìṣọ̀bìláhà mójútọ́ náà nígbà tó bá rọ̀ ẹ̀ lọ́rùn يحفظك الله احفظ الله دور يا الله نبا قوم الله يحفظك عند المصيبة نبا قوال الله هذه مقدمات إلى ما نريد أن نقرأه اليوم أنا بيصفون أوكي لتصوم على طبع حفظ الصحابة àwọn sọ̀hábà náà bèèrè tí ọba ṣe wọ́n láǹfààní mo ìsọba alákòókò tó fèmí àti ẹ̀ kéèyàn rí ẹni tí ó pààyàn kọ́ wá ṣàlàyé fún mi lòun ààlà nígbà yẹn ó lè bọ́ sí ẹ̀lẹ́ ẹ̀rọ kí wọ́n pè é kúfùrù oríṣiríṣi lọ́wọ́ nínú kúfùrù téèyàn bá níwájú ọlọ́run tó bá lóhun ọ̀rí tí ó dọ̀nà àǹfààní ọlọ́run ọlọ́run wọn máa ń dá àrùn bá ń díkiri rahman lọ́kọ́ yìí dáhùn ṣùgbọ́n ọwọ́ aláhùn bẹ́ẹ̀ bá dúró wò ní lọlé kí ó lọ béèrè lọ́wọ́ àbá àti ọkọ̀ èṣù ló jàfẹ́ bẹ́ẹ̀ bá ti ní pé èmi ò fẹ́ béèrè lọ́wọ́ ẹni kankan èyí mọ̀ bí ti lọ nígbà máa dá kò sí ìwọ náà ti gáìdì tí ó wà wà fún ìṣòro ìṣòro ti wà olóbìnrin abẹ́rẹ́ gbé gbogbo wa àti mí àti kò sẹ́ni tó fi ní ìdàsí àtọ̀wọ̀ tọ́hàwàdàdà ní kú ìdẹ̀lẹ́ ìwà àn kú ìdẹ̀lẹ́ ní every time tó ní pé tí èèyàn bá ti rán rí tó rí ọ̀pẹ̀ ọkàn wà ní ìmọ̀ ń gbọ́rọ̀ sọ látara abẹ́ nínú àǹfààní ìmọ̀ kò náà tó ní kí èèyàn máa fi lọ́wọ́ ẹ̀sọ́ wáwájú ó dà ń gbà ní ẹni tó bá máa dé ní èèyàn èyí tó tún wá alágbára pẹ́lú bí ìtún lè mà kéré sí ọ̀ṣà àjọ́dọ̀ gbogbo ilé pátápátá òun la lè rí sáláàmù wàhálà rọ́ọ̀sì sálàfínà muhammadu sallallahu alaihi alẹ́bùkọ́jú sí inú ọ̀ṣọ́ ṣẹ́kra alẹ́ ìsra mo fẹ́ kó ká fọ́nán fún كيف أقرأ عليك وعليك أنزل بون ما شكا قرآن فوين وسنان القرآن anábì ní ìní ọ̀ṣẹ́bù anásímá àbòmí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmí anábì wá gbọ́ fẹ́ntẹ́fà anábì ń gbọ́ lẹ́nu ẹlòmí anábì ń gbọ́ lẹ́lẹ́gbù pé omi bẹ̀rẹ̀ sí nígbà lójú ẹ̀ abájúmọ̀ tó nígbà tí mo débi ọ̀kẹ́ ìfẹ̀yìnà jìnnà ní kúlẹ̀ ọmọdé ìṣẹ̀yìn ìmọ̀jìnà nígbà àdáhà ọ̀nà ìṣẹ̀yìn anábì ní hàpọ̀ orí farọ́fà àtọ́rọ́ sí wọ́n á gbójú òfin sókè wọ́n á rí pé ojú àdábì رأيت عينا عينيه قد ظرفت أو ظرفت من جبل سنين فأخاليني على ذلك قل أبا كبسي قل كابتي وطير المسي سيناوكين قد أعلمني إذا سمعنا لجوري جايبا تنبيب أجمان بوان فاسم فرمت عنه nǹkan kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ eléyìí tó mọ́ sílẹ̀ àwọn eléyìí náà ní bá tí wọ́n bá àwọn àpá àwọn púpọ̀ náà náà gbọ́ sílẹ̀ kọ̀ọ̀kan wà ìmọ̀ à ń tòrọ́ àjẹ àmà àbí wọ́n bá jẹ́ màá wájà ẹjọ́ wọn ẹwà ríyàn ló lè jáfà ní ìsìn ó lè bọ́ sí kan lẹ́nu mẹ́tẹ̀ẹ̀ ìwọ náà lójú àwọn àpọ́yìn ìwọ náà lójú kó olùgbé ṣàǹfà náà tẹ̀lé àwọn sàhábà bẹ́ẹ̀ lọ́rọ̀ ti pa aláṣẹ ní kòrán ọlọ́ni wa ilẹ̀ jẹ́ àwọn amọ̀ min al-amni aw al-khawfi adha'uni wa law radduhu ila ar-rasul wa ila ulil amri minhum la'alimahu alladhina yastaghfitunahu minhum ọlọ́ni nígbà tí ọ̀rọ̀ bá ní bá wọn bóyá ọ̀rọ̀ ìfọyà bá lè ní àbọ̀rọ̀ fúyà wọ́n àwọn gbé káàkiri àdáàrò ọlọ́run ni wọ́n ṣe wá ń ṣe wọn ọlọ́rọ̀ dùn ìlọ́lá ìlọ́rọ̀ dùn àwọn ọ̀rẹ́ ọlọ́rọ̀ dùn ìlọ́rọ̀ dùn ìlà olè ámìrì lọ́yẹ́ wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn lọ bá ànábì àbáwọn tí wọ́n nímọ̀ nù wọn àwọn olórí wọn ṣẹ́ẹ̀bà ló bá wọn olórí àwọn olórí wa ọ̀nà méjì náà olórí alákọ̀ọ́kọ́ ni ẹ̀sùn olórí olórí ẹlẹ́ẹ̀kejìlá àbá olórí wọn tábà bá bẹ́ dà tó lè wá lè dáadáa lè dáa pẹ̀lú kẹ́lẹ̀ so olórí ọwọ́ abáwọn èèyàn sọ̀rọ̀ tí kí wọ́n ní gbọ́ olóòbá dé pé ilẹ̀ wa ìgbà àwọn Yorùbá ọmọ ọkùnrin pé àfáà ní bàbá ọba ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́wọ̀n èèyàn pé olórí èsè tí ó dá èsè tí ó dá àwọn yóò bẹ̀rẹ̀ sí ní ètò olórí wàá pàtẹnu àbábá lónà ọlọ́mọ ṣe wà lọ́nà ní ọdún ìlú àná ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ pé wọ́n ń yọ ọ̀rọ̀ lọ́ba náà àbáwọn olórí wọn àwọn onímọ̀ ọ̀bá mọ̀ láàrin ṣùgbọ́n àwọn kan wọ́n béèrè tó wà lámàbẹ́rẹ́ وفوا ابو عمرو يا رسول الله كل في الاسلام قولا لا اسال عنه احد غيرك وفي ابو صلى الله عليه وسلم قولوا انت ما ما هتلاقي كانه يسال علي التوصيه انا لسه صدرت كواسي بابي بانا بجمان شيء انتي ابوا كيف واكالي باشا مالين ارمي بادي انا بلفوني wá àti ìmáṣe sòrò mọ́bìnrin bákan ẹlòmí ilé wá bá nẹ́bì kó sọ pé anẹ́bì ṣàrọ́ ẹ̀ dí àwọn òfin ẹ̀sìn ti pọ̀ kọ́ mi ní nǹkan tí máa sọ gẹ́gẹ́ bí ìdájíṣẹ́ wá àti ìjẹta anẹ́bì kí ni ó kó ṣe ìyẹn rìn pé ìtò bá pè ìtò bá pè ní kálukú nínú ẹ̀ nípa nàbí ọ̀ sàlàyé ẹ̀ fún yẹn eléyìí tánàbí wá sọ ìkókó gbogbo ẹ̀ nínú òní bá mo lè tẹ̀ kọ́ ẹ̀rẹ́mi kúl ámà tù ọ̀rọ̀ tó wò ní gbàgbé wọ́n sàlọ́ pé ámà tù àwọn àbá wọn bá bẹ́ẹ̀ lọ àdìsí wọn ìsábà pẹ́ lórí ámà tù torí pé gbogbo ìta tí ń láti tó آمنت بالله العلي العظيم حديث أبوه تعب قلبه بدلالة الجنات مكنه والإيمان إنما الأعمال بالنيات حديث جيد حديث عمر كلا نبي الله الإسلام أن تشهد أن لا إله إلا الله سواء بلغة Kúl àmẹ́ntù bìlá sọ pé mo gbọ́ ọlọ́run bá aláàbọ́ ó mẹ́sẹ̀tẹ́sì lẹ́yìn náà kọ wá dúró dídí. Kò dúró fèsì. Ìsèbọ́mà nínú èdè lábá tó ń tún kó ìdí kó tó kó ìtumọ̀ púpọ̀ sí náà. Afọ́ ẹgbẹ̀ nínú àwọn kẹ́límà tàbí ẹgbà ti sọ tó ẹgbẹ́ kó wá fẹ́ẹ̀tì láàbù tó kó sí nínú ẹ̀sìn àmàntùmílá tó pàtàkì kátó lọ́wọ́jú bẹ̀ wọ́n jó yíwa pé kùnà kàkùrú kún بين الإيمان ìyapa ìyàtọ̀ ìbẹ̀lá ìmánà kódà wọ́n jẹ́ pé ìsìnkọ́mà lára ìmáàlì náà ló yẹ́ pé ìmáàlì fẹ́ tó ní bá dẹ̀ sọ pé kúl àmántù lè dá sọ fún mo bá ọlọ́wọ́ bá láàbò fún má ìsìnkẹ́ yóò sì fi ṣé ẹ bá sọ̀rọ̀ yìí èyí ti òní pé lọ́wọ́ mú ọgbẹ́ ọmọ láti lọ kọ́ ọ̀nà ìsọ̀kọ́ ọmọ wọn a máa ń sọ pé kí ni lùzúùmù ṣe kíyàn tó sí lórí nǹkan ṣùgbọ́n náà wá sí ló fi amri dì wọ́n ni yorùbá alákọ̀ọ́kọ́ ká tuntun mẹ́ ní lárúbáwá wọ́n ní kíyàn tó ọmọ yìí ó tó sí ọ̀bẹ́yìn ẹni tó wá bẹ́ẹ̀ ń dẹ̀ ẹ̀ lè pè ní kí ni ẹ̀ lè pè ní mọ̀ ẹni tó bá wọ́ báyìí ẹ̀lẹ́gbẹ̀ ní mùsùlùmí torí pé kí ni kò dúró so nígbà míì wọ́n lè yẹn kìí ṣe ìjókòó ìsẹ̀ ara ni ká lọ fún yàn ìyẹn lè sùn ìyẹn lè gán gbé àfáà tó lókò ìlú torí pé kí ni o tí ń ṣe ojú olè هذا ما يسمى بالاستقامه الاستقامه هي قراءه التوبه اذا النبي صلى الله عليه وسلم هو بطل عن بات الصفوف النبي صلى الله عليه وسلم يقول شيبتني هود واخواتها يعني دوما تقول له هو يقول شيبتني هود واخواتها اذا ينبغي àwọn lárúbáwá ó dá kí bí è máa ń kàdí ìjọ ó sì mọ̀ kó lárúbáwá sí tẹ́ bá ní ṣáàbàrọ̀ ti orí mi wéwú nítorí lima kùlìkà níbi gbé ah, i am disturbed èyí onísọgbà ah, orí mi wéwú nítorí tó sọ àǹfààní kan tó wà ń bẹ̀rẹ̀ pé téèyàn bá ti ń nírò ló ti ṣe bẹ́ẹ̀ orí yẹn wọ́n náà ẹ̀dúgbà yẹn náà ṣáàbàrọ̀ ti anẹ́bìnrin ṣe ìyàbá sí ó sọ mí dòkó sọ mí di ẹni tí ń ronú Hud sórọ̀tọ̀ Hud kí ló wà ní sórọ̀tọ̀ Hud tó sọ mí dòkó ọ̀rọ̀ tó lè tọ́lọ̀ sọ bá dàbí bẹ́ẹ̀ nínú àná méjì nà Quran ọlọ́ni fásitì kàmá òbí nínú sórọ̀tọ̀ Hud wàlà tàtúrọ̀ ìnáwó bí máa dáhùn ọlọ́ni wà nàbí fásitì kàmá òbí a ṣe pé àṣẹ ni lọ́dọ̀ ọlọ́run ọba kí ìgbóni ẹni tó bá dúró dídí ní oṣù rẹ̀ ẹni tí ò bá dúró dídí oṣù rẹ̀ ìyẹn mi pé tá a bá jọ wà láàrin ra wa bí ẹni tí ó dúró dídí tí ó lọ́dọ̀ lọ ọ̀rọ̀ tó yẹ ká ọkàn wa sí ibi ọ̀rọ̀ ìmáyì ìbọ̀ wá ní ìlú láti gbé wa wálé báwo la ṣe mẹ́jọ nìkan tọ́lọ̀ bá rẹ̀ fún ṣùgbọ́n nàbí ní ṣé ní ẹgbẹ́ tó ọlọ́ni ìtẹ́kìm kámá omi dúró ti sí pàtùpọ̀ aláṣẹ wọ́lá tọ́tọ̀gọ̀ mọ́tọ̀fà gbogbo yìí ẹ má kọjá ẹnu àyà iná omi máa ta àrà lórí ìyẹn ni pé ọ̀nà méjì la fi máa ìgbọ̀gbọ̀ àwọn ṣé yóò kọjá ẹnu àlà wọ́lá tọ́tọ̀gọ̀ tọ́tọ̀ ẹ̀kejì nínú ṣúrọ̀ ọlọ́ni ọ̀sẹ́kìn kama omíta ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لا حجة بيننا وبينكم الله يحكم بيننا وإليه قال لي فاستقم كما هو إلى النبي ذاك استكن كما أمرت نيجي سورة هود استكن كما أمرت أنت ومن تاب معك ولا تظلم أنا من جوسف ẹbà ti kọ́ láti ìwọ́ àjẹ́ tó bá jẹ́ mùsùlùmí bí ìjẹ́ yẹn pé ní ẹ̀bá ti tún bá fún dúó lórí ẹ̀ mi ní ṣẹgbọ́n má mọ́pàdà síbẹ̀ mi ní parọ́ má mọ́pàdà síbẹ̀ mi ní jalè má mọ́pàdà síbẹ̀ mi ní ṣe dídá àmá èyí tí mo ti mọ̀ ẹ̀sìn bá ṣe ìrìn ìdílébẹ̀ máa ọlọ́ọ̀ni wọ́lá tọ́sí níbi tẹ́lẹ̀ kejì ọlọ́ọ̀ni wọ́lá tẹ̀tẹ̀rẹ̀ àhàwà àhù mọ́tún tẹ̀lé pẹ̀lú. ìstẹ́kìm kama umirta wọ́lá tẹ̀tẹ̀rẹ̀ àhàwà àhù nínú jẹ́ wà mú yàdó náà kúl àmántù bima anzala ẹ̀sọ́ pọ̀ mọ́ kúl àmántù billah thumma tẹ̀tẹ̀rẹ̀ òkúl àmántù bima anzala jọ́tẹ̀ bá ti rí tọ́lọ́ ń sọ̀rọ̀ ìsìnkọ́ ọmọ yóò fi ìmáàni sọ̀rọ̀ tó kù sílẹ̀ iná lẹ́sí na kọ́ọ̀lù òkun àmọ́hù tó mọ́n sọ̀rọ̀ tó àkọ́ iná lẹ́sí na kọ́ọ̀lù òkun àmọ́hù فصلت تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا أحقام فلا خوف عليه ولا سبحان الله بيرا ni pé tọ́lọ̀ bá sọ̀rọ̀ sí kọ́ọ̀mà ìjó sí sí ìmáni oṣù a ṣe pé ìmáni wo ò lè wúlò fún wa ọ̀ntí dábá tó rí ìsìnkọ́ọ̀mà báwo ni ìsìnkọ́ọ̀mà ẹ̀ ń ṣe bẹ́ rí ọkàn ní gbogbo ara sọ pé àmà láàrin bí èèyàn bá sọ pé àmà tó bí láì mùsùlùmí ṣùgbọ́n ìsìnkọ́ ọmọ ẹ̀ kí tó bá ń ṣe ní ó padà ní ìwé pẹ̀lú ìbàtọ̀ ọlọ́ni kún àdábì sọ pé kún ọlọ́ni kún àmà ṣùgbọ́n tẹ́ ẹ bá ní aṣọ́rọ̀ ńlá ìlà ìlà abúlọ̀ bá ní ṣùgbọ́n tó bá padà yá tàwa ní tó ń sin lábẹ́ ní gẹ́rẹ́ sọ́wọ́ àbọ̀rùn àtẹ́sẹ̀ àbíbí kankan tààrẹ́ ní ìdí ògbọ́kà lọ́gbọ́ nígbà náà kò sí lórí sọ mú alẹ́bí iṣẹ́ ìyẹ̀bẹ́ sí wúdún wọ́n àkọwà ó yìí láti sọ lẹ́nu ṣùgbọ́n agbọ́dọ̀ òwe jáwọ́ mẹ́rin òkè kan fún ìkánà àfà gẹ́gẹ́ huwa daqiq àfáàmọ́ wọ̀rọ̀ fínífíní an kó dàbà kan wọ́n pè ní Abul Qasim Al-Kushairi ó ní al-istiqamah darajatun biha kamalul umur wa tamam ó ní tán pè ní istiqamah tọrọ bá dín débẹ̀ ilé ayé tí ẹ̀ bá débẹ̀ biha kamalul umur wa tamam ibẹ̀ ni gbogbo àfíàrí ó ti tó kàn àfíẹ́sì ìsìnkọ́ ọmọ kó láti tú lẹ́ẹ̀kan ìdúró déédéé wọ̀bí wùjúdì ha fòsúùlù lùkẹ̀yìrà tọ́lọ̀ ń bá jẹ́ kí èèyàn ní ìsìnkọ́ ọmọ gbogbo dáadáa ni ó máa tó ìlú wọlé tọ́ ọmọ ọ̀rọ̀ yẹn sì lè tún ومن لم يكن مستقيما في حال سعيه ضاع سعيه وخاب جبته أو جبته wọ́n ní ẹni tẹ́ ẹ bá rí tí ń kírun tí ń bá ò tí ń yọ zàkà inú iṣẹ́ ẹ̀ ó wá ń ṣiṣẹ́ yìí àwa wá ìdúró tuntun lórí ẹ̀kọ́ wá sí ń bẹ iṣẹ́ yẹn ó ń dùn ní kò ní ládàá ẹlòmíì ọ̀nà ìsìnkọ́ ọmọ tù ìtàǹgbé ní ìsìnkọ́ ọmọ yìí gẹ́gẹ́ eléyìí kí ẹ má gba ẹ̀sẹ̀ jẹ pẹ̀lú rẹ̀ o ní láàyò tí kò há ilẹ̀ àkàrí ìsìnkọ́ ọmọ kò sẹ́ni tó lágbára lé lórí bí àwọn àgbàlagbà àgbàlagbà ìyẹn àgbàlagbà síwájú ẹ̀sìn àwọn ọmọ ńlágbára lé ìsìnkọ́ ọmọ lórí torí pé wọ̀nyí tí mo ń bá ẹ sọ̀rọ̀ yìí àtẹ̀mí náà nísìnyí o lè jẹ́ mùsùlùmí ó sì jẹ́ alẹ́ náà kò tún yẹ ah, ẹni tó bẹ̀rẹ̀ ọlọ́mọdé aṣínà láíláí ẹni tó bẹ̀rẹ̀ pé wọ́n ní ma mẹ́gbàmpù wà láti tàhíì tàhíì káfí kápẹ́ ìtẹ̀kọ́ ọmọ ìwà ìlú ìtẹ̀síṣẹ́ wọ́n tó dìsáìdì pé ní ọjọ́ ọ̀sẹ̀ mẹ́ta ní ìdílò fóònù tàbí ẹ̀zámù àwọn afi ọ̀pẹ̀ ibi tó apply sí ẹ̀ bá sọ ẹ̀ wó ikú ibi tó apply sí wọ́n ti ń gbá ẹ̀ àgbọ́gbọ́n sẹ́ni mẹ́sẹ̀jì sí ọ wọ́n ti lọ bọ́lọ̀ ṣàdé òkú ìjọ́sẹ̀ mẹ́ta ẹni ṣe kíni ìdí wo fóònù kí ni wàá jù wàlà táìmù àwọn ọlọ́run wọn náà mọ̀ bóyá ẹni gbàdúrà lórí wọn bínú kàá ẹ̀ tán eléyìí súnmọ́ tó ti lọ. À torí pé kò rí iṣẹ́ láti jọ yìí. Ọwọ́ jẹ́jà rẹ̀ yọ ọwọ́ àtúgbọ́. Ó hàn sọ́pọ̀ nẹ́sẹ̀ǹdì sí o. Fẹ́ràn wá di kan níbi ìní ṣe ó dà àwọn èèyàn òògùn ìdí wa fẹ́ sọ̀rọ̀ lẹ́nu. Bí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀. Ó lè dè á nà á ẹ̀lọ́kùnrú ju bí ẹ̀lmáàbù dà. Èèyàn kù ní normal way láti fi dúró lé lórí áàpù ti bọ́ọ̀lù ọ̀sẹ̀ tó gbé ìdíwó fún ìdí owó tó bá jẹun àbórí ẹ̀ ò pé ni ṣé bí kò wọ ṣé kò bá lè ti wọ̀ wá lẹ̀ tó padé tó wáyé mọ́ pé tó ti gbà ní wọ́n pé inni mustaqimun ala ahli billah òdò tí a bá ní ẹ̀sì ọba dúró náà ní àwògbà ó lè túbá ṣùgbọ́n ìsìnkú ọmọ pé ìdí mo ti bọ́ ọlọ́run sàdéhùn yìí ní kúrò lórí ẹ̀ إلا الذين قالوا ربنا الله àti kí èyí gbé wálé kìí ṣe ìsìnkọ́ ẹgbẹ́ ojú òsìsì kí ló dúró sísí lé lórí ìdú òsìsì lórí àdéhùn tó gbọ́lọ̀ jù ìdú òsìsì lórí iman tó ṣe الاستغامة لا يطيقها إلا سكران لأنها الخروج من المعهودة إن تجد me you want to live it you live it for àwọn nǹkan gbé lọ نعم ومفارقة الرسوم والعادات àwọn official way of doing things ìyóò jáde àti kọ́jọ́ àwọn ìsìnkọ́ọ̀mà náà ló mú wa ló mú ìwọ lórí pé tẹ́rí ìdíje wà yóò irun bàyí ọlọ́run fàtàkà ṣèlú kò sáà tá ìdá pé ká má gé e rárá ó má gé e náà ni ó dá tó bá gùnde bá àyà ńkọ́ kò sáà ìdá kó gùnde bẹ́ẹ̀. a ń pè sára kan ní akhbarul shumqa wal ghafi kí mo fẹ́. ẹlí dáńlódù ìròyìn àwọn àgbò àtàwọn fọ́nù fọ́ra ìlú jẹ́ olùlọ́ṣì ó ní application tíra ẹ wọ́n júwe ẹnìkan alọ́wábá mọ̀háwí àjọba irùngbọ̀n rẹ̀ wá gùn láti ìjàgbà débi ọwọ́ adéwájú ọwọ́ kí ọwọ́ ni kàfánà dàlálà ọ̀kàfàtìnà dàlálà aláhùnkíkà aláhùnkíkà bóyá ní mẹ́kọ́ hùnkíkà hùnkíkà إطالة لحيتك لحيتك من ذقنك أو ذقنك إلى إيش؟ ilé àpadà wọn ni ó tó fún alẹ́ ìbò ọ̀pọ̀ ó tó fún alẹ́ ìbò nínú ìbò ọ̀pọ̀ kí n mà rẹ̀ gùn láti bò láti ìjàgbà débi ẹ̀jẹ̀ ìta àbá ti ẹ̀mọ́ kó o mọ́ tẹ́lẹ̀ àbò ọ̀pọ̀ bí mo ṣe rí èrí àmì ní wé àpọ̀ ẹ lọ ga sílẹ̀ ẹ̀ bá òun mi ma tí mọ̀ wá káàkiri jọ ma jẹ́ jẹ́ òkè ní àtúbárò àwọn ṣọ́kọ́ púpọ̀ à ń bọ̀ lórí ìjọ́ tọ́lọ́ máa ń kọ́ lọ́mọ yàtọ̀ ṣùgbọ́n kí èèyàn béèrè ìsìnkọ́mọ̀ ìyẹn ti kọjá o ìsìnkọ́mọ̀ pé ìtọ́lọ̀ ń ṣe fún ẹ ó dé igbá ẹ ó dé bẹ̀ wọ́n ni pé ẹn ó dàbọ̀ yẹ pàànà bí rẹ ti sọ kó fẹsẹ̀ mọ́lẹ̀ pàànà bí ó máa ń di ọwọ́ èyí tó bá kú ya máa ń di lẹ́kọ̀ọ́ pàápàá bá ń lọ àbí àbúrò rẹ rà lọ bẹ́ẹ̀ àbá àṣẹ ò sí problem tí ìgbà gé ń bẹ̀ tí ọba tá a ti kú débi kí tọ́ ibi bọ́nà ọ̀dàdé mọ́ ní tó abẹ́ ṣe àṣìbọ́n sàrùpàdé àṣàkú rírà wà bá sàrù rẹ̀ fi ti bá ń lọ fún àti wọ́n ló ti lóò ní gé bẹ́ẹ̀ ìyẹn ó kúrò ní normal way àwọn ọjọ́ àwọn èèyàn ọwà bọ́ sí ìtàwọn èèyàn máa wù gẹ́gẹ́ àti normal way obìnrin yẹn tó ti bọ́lá ìṣàlẹ̀ ń pọ̀ òun ní wọ ṣáàtì ìdébì tí wà ní wọ ṣáàtì àwọn apẹ̀rọ ẹ̀kọ́ wa ìtàkì òní ìṣù láwọn èṣe lọrin ìdọ́gbẹ́ tó bá wọ agbádá ní máa ẹ̀yìn òjì mà ìjọ tí gbogbo èèyàn bá wá pẹ̀lú kú ẹ̀ tó wá wọ agbádá àwọn àbá yìí mà ní wọ́n mọ̀ ní àmì gbóòlù wà láyé torí yọ yàtọ̀ táwọn yóò pẹ̀lú nínú ẹgbẹ́ international wọ́n yóò máa lọ sírú ui abúlọ oxford ọbẹ̀ lọ ṣe tábí òkè ní ṣíṣe tọ́ iná lẹ́dí iná kọ́ọ̀lù ogun ọ̀nà oore ló ti sọ pé èmi o gẹ́gẹ́ bí èmi náà mọ̀ wà wá gbé àwọ̀ ọgbọ́dá tó ibi ò nílò táì sí ayé táì dà tòró ní ìdírígéṣà ẹ̀dọ́ bá ní òní òun ló tèmi ní ìdírígéṣà ní ìdírígéṣà wá gbogbo ilẹ̀ ń polówó kejì ẹ̀ ọgbẹ́ ìgbé ìgbé ìgbé lórí tọ́ ẹ wá ń wá pòsíṣàn kan ẹ̀yin dókítà dókítà ìlú méjì tó wá dé wọ three hundred level báyìí ṣé three ló ti bẹ̀rẹ̀ two ọ̀wọ̀ ìwọ̀n ní báyìí ṣé iná kọ́ bọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ sí bóòlù tó wá bẹ̀rẹ̀ sùn èmi ti rí ní ìlú ọ̀pẹ. نعم لا نكفر إنسان بهذه الخليقة irú àwọn kan yẹn àtọ́gbọ́n yẹn ti tù ṣùgbọ́n gbà ní ìyẹn ti rí tú ọ wá rí gbogbo ẹgbẹ́ kò sí ọgbọ́n tó lè dá àdúgbò a máa ń gbọ́ nǹkan ní alhinsu kí mo pé kánú ń sà hinsu ni pé kí yẹn sàdéhùn kó wá jà kó san ìtanràn ọlọ́run ní kí ni o ọ̀kú bìyẹ́ di kàdínsán fọ́bírí bìyí wàlá tàbí alhẹ́ńsù náà pè kí a bọ́ lọ́pàá torí pé tí ànábì ṣùgbọ́ jẹ́nà orúkọ ànábì náà ayé ògùnṣẹ́ ni pé tára àbí bá ní ẹgbà 100 ọlọ́wà ní ọkùn hmm, má sọkú òjì bẹ́ẹ̀ ṣùgbọ́n nípa òjò ti gbé ó yá kó àwọn bí irú àwọn àgbálẹ̀ 100 ọta àbò lẹ́ẹ̀kan náà ó ti di gíní o ti pọ́n dẹ́rẹ́ nìkan sọ́dìrì bí i wà láàrín mọ́jà a ṣe pé àzímà lè mọ́ mú láwọn àbíkà ọlọ́run mo ti bẹ́ẹ̀ sàdé ti ti fún fílà àdéhùn wáwo tọ́lọ́run fi ṣe fún ẹ ó lọ́pọ̀júnítì láti sọ pé bí ìṣe mọ́ ọlọ́run i wà láàrín ìsẹ̀kọ́ mà ní pé tó lórí استقامة الخروج عن المعهودات والرسوم والعادات àwọn normal way àwọn èèyàn wọ́n yàtọ̀ sí i ah, wọ́n ló ló mọ̀ ẹ̀dẹ́ fìlà àwọn adébì kan rẹ̀ pé wọ́n ìdé fìlà bí ó tó bá wọn kọ́ fẹ́ gbàṣẹ lọ́dọ̀ àwọn ah, ìdé fìlà mi ti bọ́ọ̀lù ọ̀sàlẹ̀ pé yọ́mọ̀ ìdé fìlà ní àárín mo fẹ́ bó tẹ̀ pé fìlà ẹ̀rù zina ni ó kì í ṣe nínú ìjẹsìn ṣùgbọ́n nínú gbéyàn jọmọ ló àbí dáadáa ní ọmọ orí ẹ̀ ọba alógiri ṣe brọ́dọ̀ lórí ọgá ní gẹ̀ẹ́bí táwọn obìnrin gẹ̀ẹ́lì ẹjìmá tẹ́yìn ọkùnrin olúwàwọ̀ olè fàwálẹ̀ ràtọ̀wàwọ̀ olè gbé sẹ́yìn <laughs> olórúkọ tí ń jẹ́ lọ́rẹ́dẹ́ àwọn lọ́pọ̀ ẹwà ti wé ẹwà fi kí ni ráǹdì ẹ̀sìn lọ́wọ́ ti fi sí tó wá wẹ̀ ọlé fóòdù ẹ̀sìn ẹ̀ tó wá ti fóòdù ẹ̀sìn ẹ̀ kí ló wé gèlè ló wé bèsì tó wá wẹ̀ ọdẹ lè da gbogbo ẹ̀ borí gbogbo ẹ̀ fún ṣe kí ni ọkọ̀ wálẹ̀ ìgbòràn ní ẹ̀ ń bà torí ìbò yìí ṣe kí ni o ṣáà ti kí ni o ìbò yìí ṣùgbọ́n tí wọ́n bá lò ìgbà ìgbà àwọn adé fàtà ń lọ fún interview kan èmi ti sọ pé tọ́ ìlànà ìjìbá iná àwọn sọ́wọ́ àti ní ọmọ adé ìlànà àwọn abẹ́rẹ́ yẹn pé ah, àbáyọ̀ ti ẹ̀wọ̀ wáṣẹ́ ń bí rárá mu pẹ̀lú òkú ọlọ́run ní wọ́n sì rí àti débẹ̀ náà báwo gbọ́ àtẹnudọ́ ẹgbẹ́ amóhùn wájú náà tẹ́lẹ̀ náà orí gbogbo wọn ló mọ̀ ìṣòro ọmọ rẹ̀. bá tún wọ́n á wábi tí eléyìí wọ́n á wábi tí gé tọmọ yíò dáadáa tí wọ́n á fi láàrin ọlọ́run ti kàdá rẹ̀ mọ́ ṣùgbọ́n bà mí iná wọ́n tún lè jẹ́ jù nígbà tí wọ́n ń kọ́ ọ̀rọ̀ ìgbóhùn mọ́ الخروج عن المعبودات ومفارقة الرسول والعذاب والقيام بين يدي الله تعالى على حقيقة الصدق ẹ wà dúró pé owó tọ́ ọ̀rọ̀ yìí sọ níwájú ọmọ wọlé náà rí eléyìí lànà fi sọ pé ìsọkílìmù wọlé ẹ lè ṣẹ̀sìn ń tán oṣù bẹ́ẹ̀ dúró lórí ìtẹ̀bàjì ìdúró sísìn lẹ́bùtẹ́ pé àwọn ànábì kan ni wọ́n dé tán àtàwọn fọ́lọ̀ bàtà máa lẹ́yìn náà ní àmọ́ lọ́wọ́ àlẹ́ yìí ilé ìṣòro ó dáa kí èèyàn fi ara sákì òun la ṣe ń wọ̀ ní lẹ́bi báyìí wọ́n náà wò ó tó ṣe ìsìnkọ́mà táwọn wa ìsìnkọ́mà ẹ̀ ìdọ̀dọ̀ kéèkèrè bákan ní kọ́bìlì alìmáàmù Nawawi wọ́n ní mùláàzámà tó tọ̀rí ìkè kéèyàn dúró ṣinṣin lórí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́ nípa ìmọ̀ ṣe dáadáa ṣẹ́gi náà sọ ìmí sọ pé gẹ́gẹ́ mú èyí sọ ńlá bá lẹ̀ kàpé ìsìnkọ́ọ̀mà kó díẹ̀ nínú ìgbàgbọ́ ṣùgbọ́n ìsìnkọ́ọ̀mà iṣẹ́ la máa fi mọ̀ iṣẹ́ ìtó hàn àtẹ̀lúpamọ́ iṣẹ́ tó bá ṣe látara iṣẹ́ tó bá ṣe látara ara rẹ̀ ṣé ẹ bá ní ana mustaqim òun dúró lórí dáadáa ó sọ lẹ́nu nìyẹn kí ló ń ṣe ṣé bó ṣe sọ yẹn náà lórí ìsìnkọ́ọ́mà oníkó dúró ní tó ṣe kò wá sí kí n tá máa fi mà àyàfi ká máa rí nǹkan tó ṣe ìgbéra bẹ́ẹ̀. Ah, adẹ́gbẹ̀ẹ́ mi ìdọ́rọ́ pé nígbà ló fi wà tó kéré jù báyìí tó níbi ṣe ṣe tàbá ń tọrọ ìṣìdínà sírọ́tọ̀ mustaqim sírọ́tọ̀ lẹ́dínà àmà lọ́wọ́ àlẹ́mìnà nàbìyìn òsìdìsí òṣìwádà ìwọ̀sọ̀dì ojú ọ̀nà tó ẹbí yìí wù ní wẹ́yìn wù pé kí làwọn èèyàn ń sọ nípa mi ojú ọ̀nà tó ẹgbẹ́ pé báwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gbìyàn èèyàn wà tó ẹgbẹ́ tọ́ àgbáyọ̀ ọlọ́ọ̀yì tàmùrú ní ààbò ayùmọ̀lá ṣẹ́gbẹ́ ti ń sin náà mi ojú ọ̀nà tó ẹgbẹ́ táwọn èèyàn lọ pé àfa àwọn èyí náà máa lédè jíǹdì díẹ̀ díẹ̀ tó wáyé pé ọlọ́run bá ti yọnu sí kìíní fàlà àjẹ tàyè rírọ̀ náà sí máa rọrùn náà fàlà àjẹ tàyè fàlà àìbà fi rọrùn bí náà sí máa ojú di rírọ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run bá ti yọnu sí ní èmi ò kan tó àwọn èèyàn bá bínú abáni mùlàzáwọn tó kọ́ à tẹ́ ẹ̀ bá gbàgbé bàtà ń túmọ̀ tàkùwà a sọ fún wa pé ìtàkùn ìtàkùwà gẹ̀gẹ̀ ìbáyọ̀ ọ̀tọ̀ ò ní pé ìtẹ̀kọ́ àdáàbìlá bìfẹ́ẹ̀lì màmúrọ̀ mùtárìkì máàdùrọ̀ kéèyàn máa sábì ìyà ọlọ́run látara tó ń ṣe tọ́lọ̀ fẹ́ ó sì jìnà sí ìtọ́lọ̀ ọ̀pọ̀ a ṣe pé ìtẹ̀kọ́ ọmọ náà túmọ̀ tàkùwà torí pé òun náà mùlàzámà tún طاعة الله بفعل مأمورات وترك مهكرات نينونا تواتب ما استقام كيلو مرشي لانا نينونا تواتب ما استقام اوني عند معارضة الفتنة الفتنة بعد بعد والفتنة فتنتان فتنة نجيني فتنة الشهوات fitna ti shubuhat fitna méjì gbáwálé fitna bá ń yá ayé fitna méjì náà fitna ń tá a fẹ́ àti fitna ń tá a kó àkọ́kọ́ ni ṣáhàwà fitna kejì òun ni fitna ìrójú fitna ìdàrúdàpọ̀ fitna ìlọ́dúnrún papọ̀ mọ́ funfun káwọ̀rọ̀ kó jà kanáà méjèèjì àṣùbà kan dà kàwọ́ ẹ̀. tí fitna ìbá alẹ́dínà tàkọ̀ọ̀mù ẹjá mẹ́gbàmù fitnatu ṣahawa nínú tí èyí jẹ́ káwọn èèyàn dúró dédé gbogbo ẹ̀gbàmù tún mú wá látàárọ̀ ṣahawa àti ọba ẹlòmí nígbà tó ń wá ṣahawa láti ẹlòmí nígbà tó ń wọ́ máa ní wàhálà nínú ẹlòmí nígbà tó ń wá pọ̀síṣàn ní wàhálà nínú ẹlòmí nítorí àárẹ̀ ní wàhálà ṣe nígbà ṣahawa ṣahawa ní tẹ́ni wá fẹ́ gbogbo wa la fẹ́ dáadáa na rẹ́lòmíìnà brothers púpọ̀ nù yín wà ṣèṣì yunifásitì àwọn tó ti parí wà lórí ìjókòó ẹbí wọn ẹlòmí orí wọn kò ní lè kí wọn torí pé wájú ní máa ń wà gbogbo ti ń ju wa dúró ti jáde wọn ní omi ayé ti gbé lọ kò tọrọ ìṣèkọ ọmọ lórí Ọlọ́run àṣìṣe ní ìjọba àṣìṣe hàn wá àbá àkójọ ọbẹ̀ àti ránṣẹ́ yìí títí tí ẹ̀ tí bùkátà bá ti ń pọ̀ ẹ̀ẹ́rì ẹlúgbọ́ ọláyìn tá a jẹ iná ni kìí ṣe kèfèrè ṣùgbọ́n ìṣẹ̀kọ́ ọmọ ẹ̀sìn lọ ọ̀sọ̀ fún ṣẹ́lẹ̀ tó bá igbe ẹnìkan báyìí tó padà kúlé lórí rẹ̀ ó ní pé òkè ń tọrọ ìṣẹ̀kọ́ ọmọ lọ́dún mi lórí ẹ̀ ẹlòmíín tójú ó máa ya àwọn kó máa ya fọ́tò kó máa ṣe gbogbo ẹ̀ káàkiri lẹ́yìn torí náà ń wá appreciation lọ́dọ̀ àwọn èèyàn nìkan appreciate ẹ̀ kan ká ah, èèyàn kan báyìí fúnra ẹ̀ nígbà tó ti wọ́n ń sùn tó bá fẹ́ ya àwọn fọ́tò báyìí hàrá kò lẹ́ gbé àṣìgbọ́ náà ni púpọ̀ tó nígbà tó ikú tó yẹ kó dọ́kẹ̀ tán ẹ̀yàn lójú ni máa já mọ́lẹ́gùn yìí máa tọ́ẹgbé má ní ẹ dọ́kàn èyí ó dúró ṣe torí ọlọ́rin olókìtà tó ń pè èyàn gbọ́dọ̀ tó wọ́n máa bẹ lọ́n pé kó má fi fìtínà ṣáwà ẹ kó wọ́n jò ó pọ̀ jù fún yàn torí tó bá ti dé ó máa ń gbéyàn lọ ni o iná ìsáànà làyá tó gán àrọ̀ àrọ̀ bí ìní ìbá lówó tó bá pọ̀ ẹ̀rìn àìfún lówó yóò wọ́n gbọ́ lọ́wọ́ ṣùgbọ́n fìtínà ẹ̀ tó mú bá dé àkójọba tí ń diwájú ẹlòmíì òun náà wà tí wà àti tó lè kọ́kọ́ bẹ̀rẹ̀ alọ̀ tó sẹ́yìn ìjìnlẹ̀ káwọn yẹn ṣáà máa dá lọ́wọ́ padà yá àbúrò àti ẹni tí gbogbo àwọn ọmọ ìyàwó lọ màá mọ̀ bọ́ àti ìnàlẹ̀ ẹ̀ṣà mọ̀ máa ń rí kọ́ọ̀dù lọ́wọ́ tún bọ́ ìrùntán ah, àwọn àfáàdé ti pọ́ńtù táwọn ti tọ́wọ́ ti bọ́ta àwọn sọ́rọ́ jí ga tẹ́mi ìgbọ́lá bá tánzọ́ kò kàn ní pọ̀tọ̀ tí wọ́n gbàgbẹ́ ti kọ́ anáàdá ní ọmọ ajá tíráta ẹ wà rí ẹni tí wọ́n kírun jẹ́ mọ́ yóò àwọn kírun nínú kọ́lá yàrá rẹ̀ láti mo ti gbà bá mo ti gbà máa mú sínú ilé ní ìdí máa ń bá ẹ̀rù jẹ òun làwọn tó yẹ gbé nígbà tán wà tán kéré jù báyìí lọ tẹjọ wà ń lé kí ó tẹjọ wà ń sùn gbogbo wọn gbà á kéèyàn mọ́ lọ mọ́ṣáláṣí ewọ́ ni òun ló wá dun lówó tán lẹ́gbẹ́ kò sí lè bọ́ta nínú ilé tó ẹgbẹ́gbà tí mi ti náà wà ní bóyá ó jí gbé bóyá ó pa àrẹsọ pé bẹ́ẹ̀rù ṣùgbọ́n tó wà lọ́kàn jẹ́ nígbà àwọn tó wà lórí ìrún sí ìmọ́mù yóò lọ wọn ká péjì mẹ́rin márùn-ún lè dá kí fún àmì fìtínà kí ló bá yẹn ṣàrànwá onínú ṣáwà ẹ̀dá kò tó lọ náà máa ń sọ ilé káà náà lè bàbá sí àkíyèsí ìsìláàmù oníkẹ́ ẹ̀mọ́ lówó mo ti sọ fún yín lórí ìjókòó ìpé àwọn méjìlá láti kírun lẹ́yìn wọn rí olówó lẹ́nì kejì tálẹ́ni ẹ Abdurrahman ibn Awf olówó olówó alákọ̀ọ́kọ́ olórí gbogbo wọn nípa ìmá nípa ẹnìjì tálẹ́nà Abubakar ẹlẹ́ẹ̀kejì Abdurrahman ibn Awf olówó nípò ní gbogbo ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ nínú àwọn ashara al-mubashsharuna bil àwọn mẹ́wàá tánàbí ni ó wà jẹ́lẹ̀ yẹ́rì pé owó tó bá tún sọ ìyàdọ̀ta ọlọ́run èèyàn ti lówó kọrúnà yìí nínú fitnatu ṣàhàwà inna kọrúnà kánà mí kọ́ọ̀mù musa fábàrọ̀ àrẹ kò sí fitna tó ń bá lówó dílẹ́bù bá àwọn ẹlòmíì nínú àwọn tí wọ́n àwọn ọgbọ́n ọgbẹ́ yálẹ̀ ìtẹ̀lẹ̀ ní ìsìlámà أوتي قارون إنه له حظ عظيم آه ẹni ìwọ̀n lówó ó sì ti jèrè ṣùgbọ́n kí ló padà ṣẹlẹ̀ fàkọ̀sáfnà bihi wọ́bìdá ohun àti tó ní ọlọ́rin gbogbo ẹ̀ wọlé lójú ẹ̀ kí ló fà torí pé fíta tó kò bí ọmọ wálé ayé wọn ni a máa wọ òun náà ló máa ń jẹ́ kí ààrẹ tó ṣe láwọn ọgbà ẹni tí ò lówó lè yọ zàká ẹ̀fì yẹn kún ẹni tí ò lówó kò lè yọ zàká sọ́dá pọ̀ ní ọmọ ẹ̀ṣẹ̀ inna fi kulli tasbihatin wa fi wudi'i ahadikum àwọn tó wọ́n máa ṣe ṣùgbọ́n pé sọ́dákọ̀ ẹ̀hẹ́n nínú dábí bẹ̀rẹ̀ kí ó lè ní ẹ̀ pé sọ́dákọ̀ zàkátù kọ́mínà mọ́wàlì ní sọ́dákọ̀ dáńtì ọ̀híròhún ìsọ̀kì sọ́dọ̀kọ̀ kan náà ṣùgbọ́n sọ́dọ̀kọ̀ yà ti fẹ́ra wọn ẹni tí ò lówó lè lọ hajj ṣe ráwọn nǹkan mẹ́ta yóò àlejò wọn bímá sọ́lá àti kí ni ó àti sọ torí yìí ò ní àwọn nǹkan méjì so mọ́ ọ̀rọ̀ owó tí ó wà sọ ẹ̀ mo sọ fẹ́ nìkan tọ́ èmi ò fẹ́ lówó Dangote ó ní àìmọ́ bá ń bẹ lọ ìbẹ̀ lówó Dangote ṣẹ̀bẹ̀bù ṣe Dangote ṣe mùsùlùmí ṣùgbọ́n ìwọ́ tó fẹ́ lówó Dangote ṣe ọ̀rọ̀ yìí gbogbo ilé wọn tábà ti pèpè ẹ̀wù ní ẹ̀bá lówó pọ̀ tábà ti pèpè jẹ́ àdìyà báyìí tó kókó máa rọ̀ nígbà ah calculation bóò ni màá ṣàdúró owó àfẹ́ntọ́kàn rẹ̀ bá délẹ̀ àwọn èèyàn ṣe dáadáa ó ibùdó àsìkò yìí bó ṣe lè ẹ má jà wọ́wọ́ lọ́nà tí ọ̀dá iná lẹ́bí náà kọ́ lọ́rọ̀ wọn mọ́hún kúl àmàntù bìlá ọmọ ìsìtọ́pẹ̀ ìsìkọ́ọ́mà àmọ́mọ̀ látara tó bá ṣe in tó bá ṣe ní ojú ìsìkọ́ọ́mà aṣàhàwà ẹlẹ́ẹ̀kejì nínú tí máa tẹ̀lé lọ́wọ́ lágbára nínú tí máa kó báyìí about the government when the treatment should have. Fitness men, I would you helpful you to find people ọ̀nà méjì ní ẹni báyìí ẹni tẹ́ ẹjọ́ ń wà tẹ́ ẹjọ́ ń mọ̀ pé àwọn kankan kóun wá dé kó wá padà sí kí owó yín kẹ́ ẹjọ́ jókòó yìí kó sọ fún owó yín dídí kìkìkì lẹ́ẹ̀kan ẹjọ́ yìí ló ṣùgbọ́n ilé ìlú wọn ń ṣẹlẹ̀ sáwọn wọn à ní fi irun gbà ń lẹ̀ ṣòkòtò owó sì dúró déédéé àbáṣọ kò sí déédéé ṣùgbọ́n tẹ́yìn wọn máa kó òtì fún kí ó kankan lójú èdè àwọn náà lẹ́wọ̀ máa rí ẹni tó ń bí mọ̀lẹ́sìn ẹni tó náà ń gbìyànjú láti di olórí ọ̀nà lọ́wọ́ adigbé gbogbo ẹ̀yìn tẹ́ǹsì ẹ̀yìn jẹ́ mùsùlùmí tó bá gbà yín mùsùlùmí lẹ́nu dọ́kẹ̀ ẹ̀kú gbà yín tòótọ́ ṣùgbọ́n àtìdé mo ń bọ̀ ṣùgbọ́n àméjì ẹni àti واتبعوا الشهوات فسوف يلقون غيهم سوان دا كيجي شبهة الله أباني والذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر فأما الذين في قلوبهم زيب فيتبعون ما تشابه منه إذ ابتغاء الفتنة أفوا ابن عباس ترجمان القرآن wọ́n ní ìtìgá fitness of ìtìgá àtàwìrì wọ́n ní nǹkan tí ọgbọ́lọ́wọ́ba ló máa tó lò tó fi lo ìtìgá ṣùgbọ́n nínú ìtumọ̀ ni pé ìmọ̀ tán wá yẹn ọlọ́wọ́ fún wọn tẹ́lẹ̀ wọ́n kàn wá wàhálà ibi ìtìgá alfitness of gbogbo ẹni tó bá ti ń wọ́ ṣubú àfitnà ni ó padà kú torí pé àmàlẹ́dínà fi kùlómi zẹ́gùn fẹ̀yẹ̀ tẹ̀bìrún náà تشابه منه ابتغاء الفتنة tí ẹ bá ti ń tẹ̀lé ṣubú àbá ibi tí náà ni iná bí sóòpọ̀ wọn fitna kejì àìbá ìbẹ̀lá ọlọ́run kó wọ́n ṣàṣọ wa ní fitna ṣùgbọ́n ṣubú àní máa ń báyàn ṣáwà máa ń báyàn tí wọ́n sọ ilé ìlọ́gbẹ́ lórí ìjọba pé tẹ ti rẹ tó dàgbà tí wàhálà tún bá ẹ mọ̀ lágbára ni wọn àlè wá bí lọ́kùn lọ àwọn tọ́jú sixty thirty dàgbà a sọ pé eh, àfíkà mẹ́fà ṣe pé àjẹsẹ̀kọ́ àmàṣọ láti tẹ̀ kó ha ẹ̀ńdà nàkà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn kéékèèké kò lè máa rú gbà ah, tó bá bẹ̀rẹ̀ ní sọ kí ní táwọn èèyàn fẹ́ràn àwọn táwọn fún ní ọ̀rọ̀ ṣíṣ ìdáná mélòó ti bí àdúrà kí àwọn ní lọ́pọ̀ṣẹ́ gbogbo ayé oṣù abẹ́fẹ́sẹ̀ náà gbogbo ayé oṣù abẹ́fẹ́sẹ̀ náà àti bó ká jẹun náà ìbáadà lónìí wọ́n mọ̀ láàrín àtàbí àbúrín àhàzà náà lè tẹ̀síkó àwọn àwọn ẹ ìbáadà àbíjára gbọ́n jẹ́ ní ìsìn lẹ́nu jẹ́ ni o ìlà ìwà lò ṣíbí o torí pàánà bí olù ìdìbì járe kò tó wọ́n tẹ́ síbẹ̀ kó lò bí dáadé gbogbo bí dáadé kó fún náà ó tún wá tún wá kọjá lẹ́bù yẹn lẹ́bù tó tún wá dé ni pé mo ń wà fine ó láìpẹ́ kó máa lo ṣíbí kó máa fi jẹun ní ilé kírun lẹ́yìn ọ̀rọ̀ ṣíbí náà wọ́n pè mí kí wọ́n á yanjú gẹ̀gẹ̀ lọ́dọ̀ ẹ̀míkà láìpẹ́ wọ́n á ní tọ́ mo ní ọlọ́run kọ́ ẹ̀ pé igi mi náà mo ti ń kọ́ àkókò ẹ̀ kọ́ lọ́run ràn mí lọ́wọ́ kí n tó tún pè wọ́n ní tọ́ alhamdulilayi tí wọ́n náà ti wá rí fìtínà tó ṣẹlẹ̀ tí ẹ̀ gbóná kí lóyìn tí wọ́n fi ní kẹ́yìn wọ́n mọ̀ súnmọ́ àtẹ́lẹ̀ ó ní ẹ wọ́n sọ gbogbo yẹ mọ́ ń lo ṣíbí jẹun wọ́n ní òótọ́ ni wọ́n ń lo ṣíbí jẹun ṣùgbọ́n tọ̀ irú tó dílẹ̀ ìtìnà ni mo ti náà ètì ẹ̀gbìn yìí náà wọ́n pin ogún bàbá ọ̀rọ̀ tó fọ́ ní ìdáàgbọ̀rọ̀ wọn báyàn pọ̀ bàbá àti ìyá wọn bí ma mẹ́rin obìnrin méjì ọkùnrin méjì obìnrin tó dàgbà jù òun tàjá bàtà ọkùnrin tó tẹ̀lé ò tẹ̀lé ọkùnrin tó tún tẹ̀lé yẹn ìyẹn náà tàjá bàtà àti obìnrin tó tẹ̀lé so ọkùnrin tó tẹ̀lé tó dàgbà jù òun kí ó lọ́dọ̀ wa bóyá àtàánú ọlọ́run lákọ̀ọ́kọ́ náà bóyá bàbá àtìyá àwọn náà ń gbọ́ ń tà ń sọ àwọn náà sì tún gbọ́rọ̀ àwọn ẹ̀rùn àwọn àbàn pẹ̀tọ̀ ẹ̀gbọ́n agbágbátà ìwà jójóbìnrin ọkọ rẹ̀ ọwá lọ pẹ̀kan náà fáwọn fáwọn kúgbú ní ìgbà tí wọ́n wá débẹ̀ àwọn ní tọ́ àtàn fẹ́ bọ́ kúgbú wọ́n bẹ̀rẹ̀ ní ṣe wá sí lọ́wọ́ ni mọ̀ wá ní ọ̀nà èdè sálàtà rikun ọ̀kọ́tulón ọ̀fìlà fìdí ẹ̀bá ń kájà rẹ̀ حفظا وقتل واختلاف ديني صفا فليس شرط ó ní tọ́wà ní tí èyí ní ẹjọ́ ogún mẹ́ta náà ni ó rípò ọkọ́tìlòn ọ̀tíláàfìdì kí ẹ kọ́ ẹni tó yẹ kó jogún kó dẹ̀rú àdúgbẹ́gbẹ́ tó yẹ kó jogún òun ló pa ẹni tí ó jogún ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni pé kẹ́sì wọn yàtọ̀ bẹ́ẹ̀ bàbá ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀sùn sọ́mọ̀ ẹ̀ náà bàbá ìṣe mùsùlùmí ọmọ mùsùlùmí òdejogún gègé rí kó láti ṣogún ihun ló wá fún táwọn afáfẹ́ ìlú kò táwọn akúrí báwọn gègé rí bíi ti ẹ̀jú bàbá gbé wá ilẹ̀ mùsùlùmí ṣùgbọ́n ẹja kó lórí. àbí kọ́ mọ kí bàbá tó kú àbáǹtí tó kú àbẹ́ntí ó jogún táwọn jogún ẹ̀ káwọn tó wà lẹ́yìn rẹ̀ tó fẹ́ jogún ẹ̀ káwọn jẹ lẹ́sìn. ẹ wá ní tọ́ọ̀ ṣé gbogbo àwọn tí wọ́n fẹ́ jogún yìí táwọn kàì ṣé ogun ọ̀nà wà lórí mílà kan náà kò sọ pé ṣé ogun ọ̀nà ṣe gíní o ẹjẹ́ rúnsùn yíò ẹ̀nkan wá dáa ń pé àjọ sí lórí mílà kan náà tọ́ tọ́ ogun o àti rí báyìí tó wọ́n sí lórí mílà kan náà bàbá àti ìyá àti ẹ̀gbọ́n tó wọn ò ṣe gíní wọn náà wá ní àwọn òní tọ́sógún àwọn tó wá tọ́sógún ọkọ ẹni tó kú yẹn àti tání o àtàbúrò ẹ̀ méjèèjì ìyí òun ló jẹ́ kábúrò àbúrò tóhun ò gbọ́jọ́ wa lórí rẹ̀ ṣe àpèpè à táwọn bá dé lẹ́bù yìí ìtò tó wá fọ́nì jùmọ̀jú sọ lórí ìdókò ilé tí wọ́n ń gbé ilé tí ẹni tó ń gbé àtọkọ rẹ̀ mọ̀mọ́ ló kọ̀ wọ́n fẹ́ jogún ìyún náà pọ̀ ni óyá kangara rẹ̀ óyá pangbélé gbogbo ogun ẹ wọ́n ní láìlẹ́ o wọ́n ní ẹgbà nǹkan yí gbogbo ọ̀rẹ́ lẹ́bá sí lórí ìgbà ṣùgbọ́n ẹwọ́n mi tó padà gbé wọn dé kébà mọ́rọ̀ gbé wọ́n kàn sọ lásán tí ogun ẹ̀sìn àbúrú kìíní kan bá tẹ̀lẹ̀ gbogbo yìí náà kọ́kọ́ wá pọ̀ fáwọn kékeré ẹ̀rí wọn báyẹn máa bá wọn bá mọ̀fẹ́lẹ̀ àmọ́yẹ àti ìtòrí tí mo máa yẹ ẹ̀mọ́ àbígẹ́rẹ́ wọ́n pẹ̀lú yóò náà tó burú jù fìtínà tó dé nìyẹn ṣùgbà kí nǹkan dàrú báyìí kan wá dàrú sí tí ẹ̀ bá ti wá ní wọn mọ bíú díẹ̀ wàhálà wọn wá dé ibi bá a ti rí náà làwọn náà nípa ayé hàn síta ṣùgbọ́n àkàn nínú ẹ̀ náà nínú ìdíjìnà tó ṣẹlẹ̀ òun náà tó ní ṣùgbọ́n àtẹ̀bíyà kẹ́yìn máa gbàdá ẹni tí ó rẹ̀ pé ẹ̀dídá ẹjọ́ nítorí pé ó mọ ọwọ́ sókè táyà lẹ́yìn tó bá dìdí lórí rògbò torí pé wọ́n ti wá ka síra ṣẹ́kàrà bá wọn pé ìmọ̀ dìde lẹ́yìn òkú ìmọ̀ bọ́wọ́ sáyà lẹ́yìn òkú bídá tó wà dọ̀là rẹ̀ àwọn sọ pé ìmọ̀ bọ́wọ́ sáyà lórí òkú lẹ́yìn òkú ìgbé bídá rẹ̀ lọ́rọ̀ ti ẹ̀sẹ̀rẹ̀ kúlù bídá tí kò fún kò lè jẹ́ mùsùlùmí láìláì ṣẹwárí yíò àwọn tó kọjá ìlú àná ó tún kejì ọlọ́mọdé á sì ṣe láìláì ṣàwáàtì ni máa jẹ́ kẹ́ni tó jẹ́ lẹ́sìn ó padà dé lẹ́sìn àwọn àmìíra yunifásitì àwọn àmìíra secondary school àwọn àmìíra kìíní tẹ́ pàdé wọn yunifásitì ẹ̀ ní ẹ̀kọ́ wọn torí gbogbo ní àdúgbò ṣàwọn yunifásitì ṣàwáàtì yóò sì mọ̀ lẹ́nu ara pé súnà lónìí ṣùgbọ́n èyí tó burú jù yóò lọ òun ni kí yẹn já àrùn súnà tẹ́lẹ̀ kí wá padà bá níbi tí wọ́n ti ṣe sáwó ṣùgbọ́n bí ẹnìkan ló dé lórí kí ní gbogbo wàhálà yìí ó dànù àdíjì lójújójú lọ́wọ́ àbẹ̀ náwà fi pé kó ń tún sáwọn àrùn ẹlẹ́rìí ìsìn àrùn ọba sọ̀rọ̀ ẹlẹ́rìí yóò fèrò rẹ̀ ọ̀yẹ́dà ó lẹ́dìí يفضج بها ونقوله انه حديث ده نبي دي وديتي الله لو وديتي يا جماعه بيبور بيبور بيبور يا بيبور ايران ده بيت ما كيف ما نام ايران يشوف فانها لا تعمل الابصار ولكن تعمل القلوب التي في الصدور ابين ده كيف كيف قصدك كيله ده ما راني ìwòṣẹ́ gan wà ní àdí wíwòṣẹ́ ń bẹ́ẹ̀bẹ́ àdíṣì tó owó sí mọ̀ àdíṣì sáyẹ̀mù sí àdíṣì yẹn ẹgbẹ́ kan làwọn àfáà mọ́ ń dárúkọ fún wa nítorí ẹ̀ níjọ́ tí mo kọ́kọ́ ka mo bọ́ sórí kútúbà mo mọ̀ mọ̀ fi ṣe kútúbà torí ẹni tí ọbẹ̀ dàrú mọ́ yín lọ́wọ́ tí a ń pẹ́ gbogbo ẹ̀ ń sìn lẹ́yìn kan bá dé nìkan ó yá òní ànábì ìbọn woṣẹ́ àdíìsì jẹ́ mọ̀ àdíìsì ẹni tó wá mọ́sálásí tó pọ̀ sí mọ́sálásí tá a máa ń lò nínú kò tó tó kà nígbà tó ẹni parí lórí ní ànẹ́bí à ó ròyìn ànẹ́bí dáadáa ó ní owó orí ẹ̀ tó fi dáadáa ànẹ́bí lọ ẹ̀ rí gbogbo àwọn ilé ó dà ó tún sàdúrà tó ní wa muhammadan wala tarham ma'ana ahada ọlọ́run èmi àtẹ́lẹ́mì nìkan ní kò kẹjẹ́ nípa ọdọ́jú wọn lè má kẹ́ nìkan kan mú kí láti ṣe owó jọ náà gbogbo ilẹ̀ ọlọ́run pọ̀ sí mọ́sálásí abẹ́bẹ́ rẹ̀ nílùú àdábì ìzọ̀rú lásán tọrọ mọ́ ẹ̀fí ilẹ̀ ẹjọ́ ó wá bá èèyàn dáadáa lànà ọwà ní ọlọ́run lọ́nà sọ pé gbogbo àwọn ìdínà láàrin ẹ̀ dálẹ̀ ní ìrìn ẹni tí kò mọ̀ kẹ́kẹ́ tẹ́lẹ̀ kò ní wẹ̀rẹ̀ ẹ̀ dáadáa ẹni tó lè sọ máa sọ àbà ọlọ́run tó èmi àtàlẹ́bì rẹ̀ kò kẹ́ tí ó gbọ́ àwọn ilé má kẹ́rì kankan nù ibi wọ́n látọ̀dọ̀ àwọn ọjọ́ kan a máa ń ṣe báyìí máa ń ṣe báyìí ibi ò ti máa ẹ̀sìn tẹ́lẹ̀ ọwá sọ pé ànábì kódà nínú tá a máa ṣe lù wá ni pé a máa ń falà ó nà nà ó tú ìtura jọdí bá tún mí ń ṣàdíjì tí bá tẹ́yìn tí mo rò pé jẹ́ fọláwá tó lè ẹni tẹ́ ẹ̀ bá ti wò ní sí ilé anábí wá ní káànà yẹ fa'àlù záríká nàbí jù àwọn anábí kama ń ti bẹ́ ṣe ẹgbọ́ bá ní ìdí o nínú àríjì lànàbí sọ pé kí ni o àwọn anábí kama ń tẹyẹ pẹ́ bóòlù ti fẹ́ dáhùn kama gbé ẹlòmí tó ká láláìwádìí tó sọ ṣùgbọ́n àkọ́kọ́ ń òun ni pé kí n fẹ́ ànábì yẹn ṣe olùjẹ́ pé tọ̀rí ikú wáhì tiẹ̀ ni tọ̀rí ikú máa tọ̀rí ikú wáhì tiẹ̀ ni pé tó bá dé bá ìgbà tó wọn gba wáhì tiẹ̀ nínú explanation àǹfààní ẹ̀kejì ń bẹ̀ òun ni pé ìjà nábì ṣe é alánàbí ò ṣe tọ́ nígbà tánàbí ọ̀bá ti ṣe lè kú lè jà àìlàmíkún ṣíra àdáhùn ọ̀rọ̀ ìgbòye máa pátá ta fún ìṣẹ̀ríà rẹ̀ èyí tó wájú gbogbo ẹ̀ lọ yẹn pé ṣẹ̀ríà rẹ̀ bí ọgbà ìtọ́ wájú gbogbo ẹ̀ lọ onípa nàbí sọ́ọ̀tún wà wà rẹ̀ wà láàrin ó ní ibi ìsọ́ tó kí ẹ̀ lè pé èèyàn ọ̀pọ̀lọ̀ máa wá solution sí ti náà látara ẹ̀rọ tó bá jẹ́wọ̀ ọ̀pọ̀ kẹfàrúta bí màá ló zèlè àlàáfíà kódé yìí tó tún kéré síbẹ̀ ànábì sọ ọlọ́lọ́ sọ fún un pé àwọn méjì wọ́n jí sáyé ààrẹ ń tọ́gbà mẹ́fà àtẹ́tẹ́ ṣe bèbè pẹ̀lú wọ́n ní ànábì ní àwọn owó làwọn méjèèjì yẹn ànábì ẹni tó jí tó sọ pé kí ni òun mú pé náà bìfọ́dé láàrín àbí ìràwọ̀ tó yọ lẹ́gbẹ̀ẹ́ bí òun ló jẹ́ kíkí ni ó jẹ́ kójú ọ̀rọ̀ ànábì ní káfàrà bí màá lóbi ààrẹ sánà ìbáníkà mọ́ lóògbé níbi tó ẹ sí àádọ́rin ogún kí ogún ìlú tó ṣù ní òjẹ́ kárọ́sùpá ẹ mọ́ lóògbé kí lè ábẹ́gbẹ́ nígbà ẹni tẹ́lẹ̀ fún wa káàkiri ìlú ọ̀bí àbílí bí wáhìí mìnàlá àmà nàbí ìsọ̀lọ́bà àdìsẹ́lẹ̀m ànábì ti kọ̀ fún wa ẹni tó bá wá ṣe ń gbà náà tọ́kọ̀ ti kẹta rẹ̀. ṣùgbọ́n ṣùgbọ́n yìí ẹlòmíì lè dé gbogbo fún ẹni ọdún kankan àwọn àdé. àbíndàkejì gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń yí nǹkan padà tó wà nù kan fọwọ́nù àyà kọ̀ọ̀kan. wọ́n ìmọ̀ zọ́ọ̀lì rùwà ìmọ̀ bá fún zọ́ọ̀rù tó sì wà lẹ́yìn ẹ̀mà bá tún a ní kílẹ̀ onígílẹ̀ ṣéèdù tó jẹ́ àfà Musa lẹ́gbẹ̀kẹ̀ ibo ló ti rí wà tó fi ṣe sí léèbó ń ṣe nǹkan Musa ò sì mọ̀ túmọ̀ tí wọ́n wà máa rí tọ́mọ nǹkan lóòótọ́ ó pa ṣùgbọ́n sọ̀rọ̀ lóòótọ́ ó jákèjì tí wọ́n sọ nìkejì lóòótọ́ ń kọ́lé tí wọ́n sọ nìkejì àwọn ọ̀rọ̀ àwọn ṣúgbà ṣúgbà àtàlákọ̀ọ́kọ́ làwọn tí wọ́n ń kà fọ́ra yọ ní bàtà ṣúgbà àtẹlẹ́ẹ̀kejì ò làwọn fẹ́ bá láṣẹ ètò làwọn ẹni tá a bá wá sáà ya ọmọ ya wa àwọn kan wà lóko wọn tí mọ̀nà àwa náà láti lọ sí dáwà fún wọn ẹgbóbélé sí ìṣúgbà bẹ̀ wọ́n gbà tó wá dé àwọn ẹgbẹ́tọ́ inú kó lọ sí hajj àti kó lọ sí kandahala ìgbóníkòlé ìròyìn fún ọkọ̀kọ́ mú mẹ́fà á ah, kọ́kọ́ lọ sí Pakistan ibẹ̀ wà á ti rí tó bá lọ wà ló gé ìwé ìjọ alùpùpù àìjì tó wà fún bọ́nà ṣùgbọ́n ṣe bá sórí ìdínà ìyẹn ṣe pọ̀ lórí ní tí ó ti kéwò jọba mùsùlùmí ibi táwọn yẹn ti máa ń mà púpọ̀ òun náà nípa ìdúró tó sì ibi ṣàwà ṣùgbọ́n àti náà yẹn tọrọ kọ́nà ọba aláàmọ́ ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ sọ fún mi tóbi lọ́wọ́ sí ẹ̀kọ́ mọ̀ pé àwọn ànájì yẹn tóbi fún ọ لبركة الشيء بس وجوده وأخواته إعراج إنصار احتيج إليها في الدعوة ẹni tí ó bá ń ètò bá ń tọrọ èyí tó bá fẹ́ máa ṣe dáwà ní wọn pè é sẹ́sì ó ní ìdí ìsìnkọ́mà kó dúró nínú ìsìnkọ́mà ni wọ́n mú yàn pé pẹ̀lú òkú ọlọ́pọ̀ ó ṣe èèyàn kan ọwájú òkú ṣùgbọ́n nígbà táwọn èèyàn bá dé odò ṣe wọ́n ní tí ó fẹ́ dáa táwọn ànábì ànábì lánàá bí ó di kò ní rí èèyàn kankan fún wa ànábì ni ó di ẹ̀yọ̀ kan ní so kí á ní wàhálà sí ẹ ìsìnkọ́mọ̀ ni wọ́n mú yàn dúró lórí ni wọ́n mú yàn dúró kódà bọ́ ọ̀bá tí rí direct benefit to touch láyé ọdún ìlú أهديج إليها في الإيمان أني الاستقامة nípa ìmánì wọn kò ní pé bíyẹn bá tọ́kùn fẹ́ dúró tọ́lọ́ ọlọ́run dáhùn bíyẹn bá tọ́kùn fẹ́ dúró tọ́lọ́ ọlọ́run dáhùn ìsìnkọ́mọ̀ yẹn wá ní láti establish ìmánì àdánwò yẹn bó ṣe wá máa ń rí ìyẹn máa ń bẹ lọ́wọ́ pé ọlọ́run ní láti àwọn ìtumọ̀ ju ìmánì wọ́n gbọ́dọ̀ ní dẹ́ ẹ̀wọ̀n yẹn ó máa ń yàtọ̀ síra wọn yẹn lómi òun yóò máa ṣe ogun ẹ̀bí gbòógùn tó wá tún dàgbà tán wàhálà tí ó wáṣẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run dákun bá ṣe ògbó ìdínà àkókò yẹn ọmọ òkú fún èèyàn òkú fún ní ìgbà tó wọ́n wà á rí láti pé tọ́wà káwọn ọmọ máa ṣàǹfààní táwọn bá máa kúlẹ̀ lójú ẹ̀ ibi tí ó tún á ṣe ojú jẹ náà máa tún fọ kò sọ́kù ṣùgbọ́n ọmọdé wọn tó ọbẹ̀ fún wa dúró èyàn ń mọ̀ nígbàtí ń ṣe kútùbà lọ́wọ́ fún àníyàn ká mo ka nǹkan mẹ́rin kan táwọn àǹfààní pé ẹni tó bá nílà ká ìbọ̀rọ̀ ń bẹ̀rù alákọ̀ọ́kọ́ ni orí pé ẹ̀ẹ́dẹ̀ẹ́ní màkà tó yẹ pé kí ni o ìdẹ̀kùta tọ́lọ̀ ṣe máa tó lè yẹ ìdẹ̀kùta tọ́lọ̀ ṣe máa tó lè yẹ ìyẹn kí ẹ lówó kọ́mọ́ lò yóò ṣe kí ẹ ẹ̀kejì ni ìdẹ̀wù kan tó ẹgbẹ́ ó lè di wàhálà fún eléyìí tó kò lówó lọ́wọ́ ọlọ́wọ̀n nígbà kú ṣùgbọ́n yóò gba ìsìn kó lọ́wọ́ ẹ tó bá fún ẹ tó yàtọ̀ sáláwọ́kọ́ àbí ọ̀yàtọ̀ wọ́n tó lówó kó tó lówó ń ṣẹ́sì tí ìdẹ̀kùn ẹ wá dé ọwọ́ àdúgbò yẹ kéèkì náà wà lọ́wọ́ sí ẹgbẹ́ mi náà máa ṣe ìjì àwọn ìmọ̀ra ilé ìná ń pè ní fitna tó kí wọ́n pẹ̀lú ṣàhàwà ẹgbẹ́ ẹ̀ta ó ní ìsìláàmù tí yẹn ní tó di kèbèrè mẹ́ra lọ kí a máa ṣe ìsìláàmù bọ̀ káwá nígbà tí ó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ àgbáwọ̀ lọ́wọ́ lórí ìsìnkọ́ استقامة طلعا بعين أو إنتماء كم وعنبي هو الجسد طلعا بصفوا لا يميدنا القرآن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أي إذا سبحانه الله الله تسجوا لجنة ọlọ́run bó sọ àwọn màláíkà fún àwọn afáni nígbà tẹ́ ẹ bá fẹ́ bẹ̀rù ẹ bàlújẹ́ Allah takhafu wa la tahzan kódà abshiru bil janna ẹ wà janna allati kuntum tu'adun afọ́wà ibn Kathir àtàwọn ní wọ́n sọ pé àwọn atábẹ́ ọmọ tá a lẹ́nu àti gbọ́pàwọ̀ wà janna jamaa àǹfààní ìsìnkọ́ mi yóò jẹ láyé tí ẹ̀ bá dúró dáadáa àbá kan kọ wọ̀síyà kan gbogbo ilẹ̀ rí abẹ́ni tí ò bá rí ìdílé mọ́ sọ bí wọ́n ti ka àyà mi sì ń gbọ̀n mo wá rí pé òótọ́ ni pé tí ẹ̀ bá dúró tọ́lọ́ ọlọ́run ọba aláwọ̀ o Umar dàda nígbàtá rẹ̀ yẹn pọ̀ tó ń tẹ̀lé ra wọn ó wá ní my children don't be afraid Allah I trust Allah I don't have anything left for you except my house but Allah will be there for you because I have been steadfast in my trust with Allah and that's it wípé síwájú tiẹ̀ àwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ fọlọ́run aláàjọ jù afáwọn aṣíwájú wa Umar ibn Abdul Aziz rahmatullahi alayhi bó ti lówó tó bó ti ní kòtò nígbà tí ó kú kò fi kẹ̀kẹ́ lẹ̀ fáwọn ọmọ ẹ̀ àbá àtàwọn sọ pé lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ọdún mẹ́wàá tó kú tán òun wá rí àwọn ọmọ ẹ̀ wọ́n ti pọ̀ tó àwọn kó àwọn yà wọ́n sponsor àwọn ìrìn lọ́sọ́jú òkú ìtumọ̀ ẹni pé ẹjọ́ bá sponsor irú ìdí Osman ṣe táwọn bá ṣe tábìlì Rahman ibn Auf ṣe tó yẹ pé ànábì fi ń ṣàdúrà fún ọ pé máa dọ́rọ̀ máa máa fáìl máa dọ̀rọ̀ in tó bá òkú ojú ṣe àbí tó ti ṣe ọlọ́run kò bú un lé lórí kí ni ó nǹkan kí ẹ̀ wọn gbogbo ń tẹ́ ẹ̀ nà lójú òkú èèyàn mẹ́wàá èèyàn twenty mo fún yín wọn aláwọn wa rí tí àwọn pẹ́ńtọ́ bá lájẹsẹ́kù ni wọ́n máa rán yẹn lọ táwọn náà sì tún lọ wọn nígbà tó kú àwọn ọmọ ẹ bẹ̀rẹ̀ sí ní ráwọn èèyàn lọ sójú òkú tiẹ̀ sí pẹ̀lú tọ́lọ́wọ́n bá ṣe fún wọn ìwọ náà má torí ayé kó wá kó bá rẹ̀ dúró sí sí kó wo jẹ́ ọ̀padà kan kò tiẹ̀ náà ó lè lé ńgbà tó ń ṣe lọ́wọ́ ọ̀rọ̀ yẹn nígbà tí mo ka ń tí àbáyé náà sọ ó ní mú mi rántí oríṣiríṣi pé kí ni wàhálà tèmi náà gbogbo ẹni tó bá ti ń bí máa ń sìn nínú tí wọn bẹ̀rù sẹ́ni wọn bẹ̀rù tètè ó fẹ́ ra ọmọ ẹ̀ka jẹ́yàn lójú ẹ̀ ìdílé ẹgbẹ́ àwọn èyí kéré àwọn èyí kéré tọ́lá máa ti ń bí wọn jùlọ tí ìjọba tó ń bẹ ẹ̀wọ̀n kó tó bá ní kí wàhálà ṣẹlẹ̀ ń lè gbogbo àwọn tí wọ́n máa dé ìlú kò bí ìlú kò bí kò lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí. tọ́ ẹni tó wá lẹ́ni tí ó bèrè ẹ̀ tó ẹ tó bá tó lọ látàárọ̀ tó dé làwọn ọmọ ẹ̀rọ tó jẹun ẹ̀gbẹ́ oṣù mi tọ̀rọ̀ bá wá kún kọ́. olùdẹ́gbẹ́ ìfọ̀bìlá yà fọ́bìlá sọ ọlọ́run ọlọ́run dùn sí èyí sí wò yóò gbogbo wàhálà tó wọ́n káàkiri ìdìkọ́ọ̀kù dùn fún ẹ òun ní tọ́lọ̀ wọn á sọ pé táwọn mọ̀láìkà bá ti fún wọn nírò ìyìn àlùjánnà tán àwọn ní ọlọ́run àwọn ọmọ wa ń kọ́ kò sáré dákẹ́ ẹ̀ ń bẹ̀rù lórí àwọn ọlọ́run wọn yá ṣẹlẹ̀ ní ìnà lẹ́wọ̀ tààrà kò lè bá bìí rògbìyàtà bẹ́ẹ̀ bá ti lọ́mọ lẹ́yìn yẹn mọ́ ń bẹ̀rù náà ẹ̀yìn kí ni ó ṣà ọmọ ẹ̀ ẹnìkan lásídẹ́ntì jọ́ta kò tí ìgbọ́ ìgbà tó wá délé tó wá ọmọ pé kékeré ó ah tó ti bá ti kú ọmọ ìlú ní bàbá wọn náà ní onítọ̀ ó ah ẹ̀gbọ́ yìí ṣùgbọ́n tó bá ti dúró sísí ibi táàánú yẹn ti wá kò níyẹ ìṣèkọ́ ọmọ náà ní kò dúró èyí istiqama tó fẹ̀ lè kọ́ ọ̀rọ̀ pọ̀ sí láàbọ̀bẹ̀ anagbe nahnu awliya'u fil hayati dunya wala hum yahzanun nípa nahnu awliya'u fil hayati dunya wa fil akhirah àwa ni wòlíì we are your bosom friend nígbà tẹ́ wà ní ayé ẹ̀jẹ̀ bá wù ẹ má wọ́ọ̀rì bàbá tó kú tó wọ́n fojú owó kalẹ̀ fáwọn ọmọ ẹ̀ látara ìsìnkọ́mà rẹ̀ wàkánà àbúhùmá sọ́ọ̀lìhà bàbá kú àwọn àbáríkú kúdà kò tún kí ṣe bàbá wọn gẹ́gẹ́ ló jìyàn dáadáa bàbá bàbá wọn tó jìyàn dáadáa òun ni wọ́n fi ṣe kí ni àwọn fi ń gbẹ̀sẹ̀ ọlọ́run fún fílà déwò yẹn kí làwọn wákàkiri ìsìnkímù ẹlẹ́tọ́lẹ́kọ̀ọ́ ولو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا téèyàn bá dúró lójú ọ̀nà ẹ̀sìn lójú ọ̀nà àtọ̀lọ́ tó bẹ̀rù ilé ayé jù tí òjò kó bẹ̀rẹ̀ káàkiri fitna ṣùgbọ́n àti ṣàwà irú yìí ìmọ̀ fúnyàn ní omi ní dé òdìdérò ìmọ̀ fúnyàn ní sọ́tẹ̀ ní dé òdìdérò ṣùgbọ́n ọ̀dọ́ bá dúró pé dé dé èèyàn ó pa ọkọ̀ wá àwọn ọmọ ẹ̀yìn tó ò tó ń fi tó wá pọ̀ sí tó wọn lọ ìwọ dán fúnra ara rẹ ìjọ náà kó òtò ní tó ẹ lọ ẹ̀ẹ̀rí pé ẹlòmíràn máa ṣe wá àti twenty ìta yóò máa ṣe ìgbìyànjú twenty years thirty years ẹnì kan ṣe ìgbìyànjú tó ń ṣe fún thirty years fún three months three months ìdóhùn òrí fún thirty years èèyàn ṣe fi three months ìtàkì ìmọ̀ àìlọ́sọ̀rọ̀ قال أبو عمرو وقيل أبو عمرو قلت لرسول الله صلى الله عليه وسلم قل لي الإسلام قولا لا أسأل أحدا غيره قال قل آمنت بالله أتفي بهذا القدر وأن الله صدق عليك من صورة الله التوراة بين بعد جمع قل قل قل لا سبحان tọ́ استقمت الاستقامة موقعه في دول الطريقة ملازمة الطريق بفعل مأمورات وترك محظورات يدول تسلسل على تسلسل قالوا ماذا الشواني من يتوقع وسامة المتعصر لا يستطيع السلام عليكم ورحمة الله وبركاته نعم Tanong number one, genuine. Alhamdulillah. Hmm àlọ́ ó ti dúró lórí ọ̀rọ̀ ìró ìgbà tàbí ọ̀rọ̀ ìbáyé náà tó sọ pé ó jẹ́ pé tó bá fi sẹ́yìn lẹ̀ tàbí ìwà gba sẹ́yìn yóò fi àbáyé tó pọ̀ fún gbogbo àwọn ìlú ẹgbẹ́ ní kálífà tó ti wọ́n lé ní ìlú ilẹ̀ ìjẹ́ pé tó bá fi sẹ́yìn lẹ̀ lórí pé bóyá ọ̀pìlà àbí bóyá ìbora jẹ́ pé áfá ó lè má jẹ́ pé ó ń bí ẹ̀kẹ́ lọ́rọ̀ nínú láti gbọ́ ṣẹ́rí ibi tí ìsìnkọ́ ọmọ wa kìí ṣe bí ajímọ̀ nìyí ìsìnkọ́ ọmọ ilé wa lórí nǹkan tó ẹgbẹ́ náà fílà tí mo ti fẹ́ máa ṣe náà fílà ṣùgbọ́n mo fẹ́ máa ṣe tí èyàn bá ti wá lóun fẹ́ máa ṣe àwọn àwárígbò àwọn àṣẹ́rígbò tẹ̀sí oríṣiríṣi yóò máa bá yín tí ẹ bá wá dúró nígbà náà níbo torí pé ó mú tó ṣùgbọ́n tẹ̀yìn bá bi wá ní ìdájọ́ ẹ̀sìn nípa yẹn ní tí ọ̀jẹ́ ti di àzímà tẹ́lẹ̀ àbíká pé kò ní ṣe àwọn wàjìbá á ní kí problem ṣáìbọ̀ ọ̀rọ̀ ìsìn náà bí wá á ní kò sáì dájú ṣùgbọ́n ẹ jẹ́ ká máa sọ kó kí ẹ̀ ìjọ tán bá ti ní kéèyàn fi àwọn náfìlà ńlẹ̀ wọ́n ń pọ̀ wá síbi kí ni o wájìbù náà níbi kan láti máa ń bẹ̀rẹ̀ tán bá gbé ibi tó ti ga ò ní gbà wọ́n àkókò wá bí kékeré fún ọ tó bá tún yá tó bá ti rí pé kí ní ẹ̀ tí ń dùn mọ́ ọ kódà ní ibi ẹ́ tí wọ́n gbé òjìmọ̀ gbá kódà ìgbélé yóò fi tì tó bá tún ti bá yín kódà ìgbélé yóò fi tì irú ọ̀rọ̀ ọ̀rọ̀ ó ní ìsìn kò yẹ kó débẹ̀ ẹ̀fẹ́ níbọ̀ tó ti gbé sí náà ṣùgbọ́n nǹkan ẹ̀bẹ̀ ìgbẹ́kú sí mẹ́rin àwọn olùdó ọjọ́ pọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ amúrò sí èrè pé òun yìí bá dára sí ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bá dára sí ṣùgbọ́n àwọn ìlú kan wà ìbáadà ní lọ́dọ̀ ó dà tó bá kírù tó bá rú ní bọ́lọ̀mù nígbà rẹ̀ bí ẹ̀ bá lọ àwọn olójú lọ south east asia ojú lọ pọtẹ́nù Malaysia India Bangladesh Pakistan ti Pakistan wọn jẹ́ ti padà gba ṣòkòtò ṣùgbọ́n ṣòkòtò náà fẹ́ bá ẹ máa ń rí àwọn ṣòkòtò wọn láti ṣòkòtò yẹn wọ kékeré ẹ máa Pakistan ẹ máa rí gbogbo tó bá ti fún mẹ́yà lára wọn lè gbà fọlọ́mù gbà mọ́ ẹ láíláí wàá lídìí wọn ò ní rorò tó dé wà ní ṣùgbọ́n àwọn àgbà pé irú ìfásitì ẹ̀ẹ́rì báyìí ní títí Malaysia wọ́n bọ́ trọ́zà wọ́n níbi tán wọ́n fi kọ́ àwọn àlọ́wọ́ àwọn akírùn tán wà lọ́wọ́ trọ́zà pàtàkì trọ́zà àwọn ìṣọ́ rẹ̀ so irú ìlú kan tó ní ṣùgbọ́n ìta ń sọ fún wa ní pé ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀pọ̀ ẹjá mọ̀ pé ibi kéékèèké òun lèṣù náà máa kọ́kọ́ sápamọ́ sí láti lọ lọ síbi tó ṣe kí ni ìtòtò so téèyàn bá dúró tó ní pé jù bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ pàápàá ṣọ́ṣà tó ní ẹkùn lọ́wọ́ bóyá ọ̀nà tí ó ti ra ọ̀nà ọ̀gbìn ṣùgbọ́n téèyàn kan bá dẹ́nu àtàn ìdíjìlá lásán náà àákàn sọ fún bíi ìlà náà ti bẹ̀rẹ̀ ọ̀ àwọn àti ẹyẹ ìlà tán bóòlù ní sọmọ ẹgbẹ́ ẹ̀mọ́ débi kódà ní nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so gọ̀ọ̀bì lẹ́gbẹ́ wọ́n tí a bí ma ìrìnlẹ́jú ní àwọn ìlúkẹ́ ìgbéró àwọn ẹgbẹ́ tí ìgbà ilé àwùjọ torí ìdínà àlè búrú ẹni tó bá wọ̀ yóò kà tóbi lẹ́mi wá bá wá sí rí nǹkan lẹ́gbẹ́ tí yóò bá ṣe yóò ṣe ní yóò bá ṣe yóò ṣe ní yóò bá ṣe yóò ṣe ní wọ́n bùyàn dáadáa bọ́lẹ̀ ẹ̀ bá máa ti léwájú ọlọ́ àwọn sálábù gbà ní wọ́n fi àwọn nǹkan ní ilẹ̀ láì ṣe pé gbogbo wọn ní nítorí tí wọ́n lè bá ara nù wọ́n sọ fún àwọn gbogbo àwọn fẹ́ndé ò máa ń demonstrate ó yọ báyìí fún òṣè gbogbo ẹ̀ pọ̀ ṣùgbọ́n kìíní kankan náà ló jẹ́ wa mọ́lẹ̀ àwọn ọmọ ẹnì kan sọ̀rọ̀ ah yẹ ohun títí náà nìyẹn ẹ̀gbọ́n ni torí pé gíní o tí a àdáàrù mí hamri lẹ́gbẹ̀ẹ́dì lè ṣe ààrẹ mi torí pé áàkìsì ah, ní mú jọ sí ìlà ìwọ̀n èèyàn mọ́ kó sí gọ́ta ọdún tí yóò mú bẹ́ẹ̀ pé yóò tó máa ìrùnà bẹ́ẹ̀ ṣe irú bẹ́ẹ̀ wọ́n máa dé nìkan ní orí wọn ìdá ọdí náà níwà ní à ṣèbí dán kílòkù ṣẹ́ẹ̀kì dán fẹ̀mí wọ́n ní ká tó gbé ìdándọ̀ rọrọ̀ kó gbọ́dọ̀ lè yọ kó mọ́ tún dá fìdínà ní ilẹ̀ ah àwọn àbá ẹwà jàpé nínú ìṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní ọtí ò lè jẹ́ dọ̀rọ̀ láìláì wọ́n ní kí ló dé wọ́n ní pé yóò tún dá ìtàn ẹ̀ lára nínú ìdó bẹ́ fi mú kú lọ tó tún wá ń gbá ìsàmù tí wọ́n rẹ̀ lẹ́mọ̀ kò sí ìgangan tó ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé ibi ẹgbẹ́ yóò ti kìíní yẹn lọ ọ̀dà àbùmẹ̀ kò tún gbọ́dọ̀ jẹ́ tí ó dàbẹ̀ kúrò àgbà ẹ̀sìn lọ́dọ̀ tí wa tẹ́lẹ̀ ẹ ti dájọ́ pé ẹni dé ògbẹ́ bá gbẹ ló wá fẹ́ kú ó ṣe kí ni o ó mọ sí àwọn bá fi kú pé kí ni ọtí ò tún gbọ́dọ̀ ẹni kó mú yẹn ò gbọ́dọ̀ jẹ́ tí ó tún pa ẹ wá ti dé mu tí pàápàá tó tẹ̀ tí wà di ẹdí tẹ̀ tí wọ́n ní kó lọ mutí líbà rẹ̀ wàhálà tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ sọjọ́ tó bá ti fẹ́ dájọ́ tó bá ti sọ fún yàn pé kó lọ mutí tó gbẹ bá ń gbẹ ẹjọ́ oru ẹ̀ṣẹ̀ yìí allah tasal in jahilta allah gbọ́ lẹ́nu torí dínà ṣẹ́kọ̀ọ́ àásọ̀ fún yàn pé tọ́ ìsẹ́kìn kama omi ìsẹ́kìn ọ̀tọ̀ lọ́la ten hours mẹ́rin mo máa ń fẹ́ sọ́ọ̀fù ẹ̀ lò ní ibi táyà sọ owó mi náà máa dákẹ́ èyí nìkan náà um, àmì àtẹ̀yìn um, ó jáde náà. Hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olóhùn expected ìsẹ́pín ṣàmàrà nínú àwọn ewu ẹ̀gbáàmù tó lágbára náà tẹ́ẹ̀bá gbọ́ wọn yí bàbá bàbá kú bàbá wà láyé ó ti bí àwọn ọmọ táwọn ọmọ náà ti ní lọ́wọ́ àwọn náà ti di well to do so bàbá tó wá bí wọn bàbá tí ẹ wá kú kí bàbá tí ẹ tó kú yìí àwọn ọmọ ẹ̀yìn ti máa ń ṣe nǹkan tó wọ́n fún un fún ní nǹkan so bàbá rẹ̀ wá kú ó wá fẹ́ ṣòkú ó wá ń retí káwọn ọmọ òun dáwó òun gbogbo ìwọ tó ti jọmọ ọmọ yìí alùsùn náà ni ọ kí ni kò sí ń bẹ ìsẹ́fẹ́ àwọn ọmọ ọ̀rẹ́ dáadáa gbogbo yẹn dáadáa ẹni dáwọ́ òkú nà dáwọ́ òkú kò sí dọ̀rọ̀ rọ̀ bẹ̀ ẹni dáwọ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ojú yìí gẹ́gẹ́ ní sọ kí n lọ dáwọ́ òkú ó ní dáwọ́ òkú náà ni adé ọlọ́wọ́ kan máa ń ṣe ní pé òkú ogún kọ́mọ̀ tó gbé òkú dé ẹ̀rí kó jẹ ilé òtí tán wá sọ lókè ẹbẹ́ ló ń jẹ ilé ẹ lọ dà àádọ́mù kó tó ń jẹ ilé yín láti tà ó fún yín ní tẹ́ ẹ̀nà jẹ sọ ẹ wá ẹ̀sìn káyọ́ máa ẹ̀yẹ dáadáa sí nínú bàbá ẹ jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ iṣẹ́ ọlọ́run ẹ̀yin lẹ́jọ́ alógún ẹ̀yin gẹ́gẹ́ ẹ̀yin gẹ́gẹ́ ni a kó responsibility bàbá ọlọ́run ti dáadáa fún yín ọlọ́run dáadáa fún yín pẹ́ tí mo sọ fún àgbàlagbà ìyìn àwọn náà ń jẹ́ àwọn aláǹjàǹfààní tẹ́wọ̀n bẹ́ẹ̀ kìí sàwọn náà kódà kó mọ́ fún wọn ní 100 million lóṣooṣù ìwọ́n ló bàbá ẹkú pé gbogbo ẹni tó bú àwọn òní ṣe so gbogbo tó bá pè dáadáa bẹ́yìn láyìn àmà ah, hm, sí hm, fún ẹ̀dá ọkàn ẹ̀fún wọn lélẹ̀ wọn pẹ́ ìlú sí ọba wọn ń dà ní ìjẹ oúnjẹ kódà ní wọn jó tọ ẹ wá rí ní tẹnu ibi sọ pé kàdà wo tó bá wù ní wá lẹ́yìn náà wọn.